عبد نعم الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما تسمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم بين في النبي يوسف عليه السلام تدسي عليكم وقال في ولا تنلم تسجيك nínú àwọn àmọ̀jẹ̀dá tó tọ́lọ̀ fún ànábì Yakub alayhi salam tó náà ní wíwá àná ìtumọ̀ rẹ̀ yé yéké ó sì máa ń lọ́tọ̀ ká sí i. ó tilẹ̀ jẹ́ pé ànábì Yusuf alayhi salam kò tí ì máa túmọ̀ rẹ̀ nítorí pé lẹ́yìn ọ̀ràn yìí lọ́wọ́ wọn bá fún ọ náà lẹ́kùn yìí tó náà padà dẹni tó sùkú máa ń rọ àná. ìwọ́n níbẹ̀ ọmọ àtúmọ̀ rẹ̀ kò sì máa ń tọ́jà sí i. ìbéèrè ó dojú su ló fi ń sàlàyé fún bàbá rẹ bàbá tọrọ sí yẹ kò tẹ ẹ wípé wọn máa sàlàyé kankan máa pé tùmọ̀ àdàtọ̀ ńlá ni nítorí kọ́ máa bá àbúrò fún ọmọ bàbá yìí ó wá tẹ̀síwájú pẹ̀lú kìlọ̀ eléyìí ti bá nàbí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ sọ̀rọ̀ ìrẹ ọmọ mi kékeré má ṣe sọ alátọ láyò má sọ fún àwọn ọmọ yá rẹ fẹẹ fi ewu lẹpẹpẹ yìí dá wọn gba ọwọ́ àlọ tẹsí sí ọ إن الشيطان عدو مبين ìdèrúgbà ṣetán ọ̀tá tó kojú hàn gbangba ẹ lọ jẹ nínú àlàyé yìí anabi Yaqub alayhi salam ń tọ́ka sí pé gbogbo akutẹ bá rí téèyàn ó gbogbo àìdá téèyàn bá ṣe ọ̀dọ̀ àṣetọ́ni lọ́sùn wa tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ adé ike kò sẹ́ni tó ṣe fọkàn balẹ̀ sí pé kò lè ṣèyàn láburú nítorí kò sẹ́ni tó ṣe fọ́n ló bẹ̀rù àyàfẹ́ ní tọ́lọ́mọba ilé dáwà tó bá kú lápò yọ ọlọ́mọba kó dáwọ́ rẹ̀ wá torí ẹ ọ̀rọ̀ kọ́mọ ẹ̀yà rẹ àǹkí nìkan ni kò ṣẹlẹ̀ nígbà tí ẹ̀ṣẹ̀ kọ́ni bá fẹ́ lò yẹn yóò lọ onímọ̀gbà tó ṣe bàbá rẹ ní ìsúta onímọ̀gbà tó ṣe ìyá rẹ láì dá ẹni tó bá jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún kó ṣe bàbá rẹ láì dá ọ̀rọ̀ ọ̀hún kó ṣe ìyá rẹ láì dá tẹ̀yìn ọ̀wá ti lọ́wọ́ láti ṣe ọmọ ìyá rẹ láì dá kò lè fi lọ́wọ́ bàbá ní wọ̀gẹ́dẹ́rìkà yẹtùtẹ̀bíkà ọ̀gbọ́kà bàbá ní wọn fún yóò ní anabi àkó sọ́kọ́ anabi Yusuf àlejò mẹsẹ̀lẹ̀ wọn fún yóò wípé gẹ́gẹ́ bí ọlọ́run ẹlẹ́dàá wa bó ti ṣe sà ọ́ lẹ́sà ní pẹ̀lú pé láàrin gbogbo àwọn ọmọ tí fífi hàn tó lọ fi hàn lójú oorun ìràwọ̀ mọ́kànlá oorun àti òṣùpá bí gbogbo wọn forí ìbalẹ̀ fún ọ ìsanilẹ́sàlélé ìjọ bàbá rọra ń yàn nàná díẹ̀ fún nínú ìtumọ̀ adátọ́lá bó tilẹ̀ jẹ́ pé wọn ò sojú abẹ́wò wọn rọra fi ọpọlọ gbígbé àkíyèsí rẹ lọ sí ìdígbé àlálà kápọlọ ọlá alẹ ní ètò ọlá alátóso gbé ọlá mi ńlá ni tó sì padà lápá nínú gbèsè ayé rẹ ṣùgbọ́n ìgbà tó ṣe é gbé ọ̀kan nìwọ́n jẹ́ nínú àwọn ọmọ tí mo bí àmọ́ lóore àpé ó sì wá ma lórí ti ẹnìkan nítorí pé bàbá kí oore orílẹ̀ rẹ oore bẹ kọjá kókó kọjá kókó dájú kọ́ má wọ bẹ̀ bàbá ti tó púpọ̀ pápọ̀ kan nínú àwọn ọmọ rẹ lórí yẹn rògbò ẹ̀ yìí bá ẹni pé nígbà míì wọ́n fẹ́ dáadáa fún gbogbo àwọn ọmọ rẹ wọn fẹ́ kí gbogbo wọn kún orí dáadáa gbà ṣùgbọ́n wá ṣẹlẹ̀ yìí pé dáadáa tó ń fẹ́ bá wọn máa rẹ̀ yìí báyìí dáadáa yìí ò ní tẹ gbogbo wọn lọ́wọ́ lọ́pọ̀ kan wọn kàkà kí gbogbo wọn kí wọ́n wá pàdánù rẹ̀ lápàdánù náà yóò tẹ ọlọ́run wọ gẹ́gẹ́ bí bàbá tó bí wọn sáyé wípé gbọ́dọ̀ kó ti ẹyọ kan nínú wọn àníkóró rẹ̀ yìí bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ní ìgbà míì àyàfi kéèyàn kan máa wo orí ọlọ́run ọba tó lọ́wọ́ bá ti kò sí ìgbà kan tó lè tètè ìwọ bọ́ọ̀lù pin ọgbọ́n mi kọ́ sí mú na rahmatu rabbi sẹ́yìn náà ń bẹ̀rẹ̀ ọlọ́run kò sí lọ́wọ́ yìí ọlọ́run ọba ló máa ń pin bàbá yìí ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ jẹ́ méjìlá àwọn ọmọ rẹ̀ jẹ́ méjìlá oore kan wá ń bọ̀ oore yìí ọ̀wá lè wà lọ́nà tí gbogbo èèyàn méjèèjì lọ́ọ̀fẹ́ rí mbẹ́ ṣé ntí ò bá ti ní mú kí ọmọ méjèèjì lọ́wọ́ rí kókókó máa lọ ni àbí ìbínú sí kọ́tẹ́ nìkan lọ́wọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí onílàkà ẹ̀yin ọ̀dọ́ kan ìwúlẹ́ ìbínú sí kọ́tẹ́ nìkan lọ́wọ́ nítorí peter bá ti gbá orin tó bá ti ọmọ wa kan lọ́wọ́ gbogbo ọmọ wa lórí nítorí pé sẹ́yìn bá jẹ́ ẹni tó to ilé rẹ̀ dáadáa bẹ́ẹ̀ sì jẹ́ bàbá alábòsí tí ibi gbá kan bọ̀ kan nú àwọn ọmọ kan fúnra ara wọn ti mà bí gbogbo orin tó lọ́n bá ti sẹ́yìn kan kìí sùn nìkan lọ́lọ́sẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ làwọn ọmọ kan sí tí ó rí jẹ tí ọmọ wu ọmọ bàbá rẹ̀ ràn kékeré ọmọ jẹ kò sí ọmọ náà ọ̀rọ̀ pé àwọn bàbá ni ọmọ ìyá ni gbogbo eléyìí àgbà ni ni wọ́n fi máa pé ìyá lọ́pọ̀ àwọn pọ̀ bàbá kọ́ lọ́pọ̀ àwọn pọ̀ ni wọ́n fi máa pé bàbá lásán lọ́pọ̀ àwọn pọ̀ ìyá ọ̀pọ̀ àwọn pọ̀ sẹ́nìkan bá ti lè rí jáde wàá rí i pé tí wọ́n bá pẹ́ sí nínú àwọn ọmọ ìyá rẹ̀ yòókù kò ní kọsẹ̀ àwọn kọ́ ló lówó àwọn kọ́ ló nípò àwọn kọ́ ló lọ́lá àwọn ni wọ́n tó máa dùn nítorí pé alihamudulilayi ibẹ̀ yìí náà rí lẹ́nìkan tó bá dẹni tó rí pò wọ́n gbé sípò pàtàkì òun náà dẹni ọ̀wọ̀ láwùjọ wọ́n dẹni tó ní ìjọba lọ́wọ́ ẹ̀rí pé gbogbo àwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ yàtà yóò tó tí wọ́n gan yóò tún fẹ́ pọ̀ ju tẹni tí wọ́n gbé sípò lọ torí ẹni tí wọ́n fi sípò ìrònú àmọ́ gba bídùnú ti ṣe ń ṣe pétọ agbọgbọ wọ́n pa ní ilé wọ́n yẹ ní sí ìjà àwárí ṣe bí kárí ṣe ẹni tọrọ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí lórí pàtà wò ní àmì wò ní ní ìgbà tí àwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ yàtà yòtó tí wọ́n ti pọ̀ jù inú wọn máa dùn wọn máa dáwọ́ dùnú lórí kẹta kórì lè ti bọ̀dá yìí o àwọn náà máa gbèrè akáyọ subhanallah ọlọ́wọ́ ti sára yòókù náà bẹ́ẹ̀ bàbá yìí inú rẹ̀ dùn ó fi yí ànábì yóò tó bàá ìlú sílẹ̀ bí bọ́lá ti ṣe sóore fún ọ yí báyìí sọ̀kẹ́ àdórí tó wà nínú ife ìràwọ̀ kan forí kalẹ̀ fún yàn òun àtòsùpá kọ́ ọ pé wọ́n mọ̀ ọ́ fi wọ́n mọ̀ fi ṣùgbọ́n bọ́mọdé bá gbọ́n ọmọdé kékeré àwọn bàbá bàbá ó sì pọ́npọ́n àgbàlagbà pàápàá bàbá wò ni àbàbá tó dé kékeré ti bàbá yẹn pẹ́rẹ́ ni ànábì ọlọ́ọ̀tún ọmọ látọ̀dọ̀ ọlọ́ọ̀ fún tẹ́lẹ̀ tí èsì ànábì ọmọ ọlọ́ọ̀ ti fi yé e pé aláyé ti àlá kékeré ọmọ yìí ọmọ ńlá ni ọmọ tó ṣe wípé yọ ga ju gbogbo ọmọ yòókù lọ. ọmọ òjò ọmọ lọ ṣùgbọ́n máa máa kájọ ọmọ lọ ẹn yorùbá fi yorùbá tọpọlọpọ ọmọ sọ pé ọmọ jọ ọmọ lọ nígbà tó ọmọ jọ ọmọ lọ sọkan sáré sórí àpìtà lọ sọkan sópin ọmọ olójú ọmọ lọ ebi ẹsẹ gbélé náà lẹ gbélé ọmọ ju ọmọ lọ ebi yìí lọnu náà lọnu di bí wa ọmọ lọ ọmọ kan wà ọmọ sọ̀rọ̀ yẹn fi kọ̀ lọ́pọlọ ọ̀kan lọ́lọ́pọlọ àbí torí ìka ilé ayé ẹ sọ pé ọmọ kan a máa ju ọmọ kan lọ ọmọ kan lè ga ju ọmọ kan lọ àmọ́ kó jù lọ léyà ìrọ̀ torí tó lè mú kó jù yẹn lọ ọlọ́ọ̀lọ́mọ kò lè rìn káwọ́ ìnà kọ́ra ọkùnrin máa ń dọ̀wọ́ ọ̀hìn àtọ̀ ẹni àpọ́nlé nínú yín lọ́dọ̀ ọlọ́ọ̀lẹ́ni tí máa ń pààyàn ọlọ́ọ̀ni mi ò sì lè sọ bí lọ́gbẹ́dá ń páyà jẹ nìkan lọ àbí mi ń páyà ọlọ́run jẹ nìkan lọ ní nǹkan àtẹ́rí ní fẹ́fẹ́ nìkan máa kọ lọ. eré ọmọ ẹ̀jẹ̀ ọmọ lọ ọmọ ẹ̀jẹ̀ ọmọ lọ ìsọkúsọ láti ẹ̀ ọmọ lè ga jọ ọmọ lọ àmọ́ kọ́ ọmọ jọ ọmọ lọ kọ́ ọmọ bá ti jọ ọmọ lọ ọmọ kan ti wúrẹ́ nù ọ̀kan sẹ́kù lé ọ̀kan ti wúrẹ́ àmọ́ ọmọ lè ga jọ ọmọ lọ ẹgbẹ́ yìí náà eléyìí ń pè ní achievement in life bẹ́ẹ̀ náà rí ọmọ méjì tẹ ẹni ẹsẹ̀ ráhùn méjèèjì nílẹ̀ kù eléyìí títí sẹ́ ń pàṣẹ náwó ní pàṣẹ náwó ní pàṣẹ náwó ní pàṣẹ náwó eléyìí títí sẹ́ ń fẹ́ẹ̀lì ní fẹ́ẹ̀lì ní fẹ́ẹ̀lì náwó ní fẹ́ẹ̀lì náwó èkíní kejì wọn olùkọ́ kan náà lẹ́sìn fà fún ọtí ń ṣe lẹ́sìn ẹ̀ka àtọ̀sí fún lọ sukùl kan náà eléyìí gbogbo wọn tó kọ ọpọlọ rẹ ti hàn eléyìí gbogbo bá ti ń kọ nǹkan ń dàrú ní parẹ lọpọlọ rẹ tọ ọlọ́nkpadà fi hàn pélé yìí o ẹ̀kọ́ tó ń kọ́ náà ni ọmọ akọ lọ ọlọ́wọ́n á fi hàn pélé yìí o títí tẹ́ fìdí rẹ mi nídìí à ń kẹ́kọ̀ọ́ yẹn tẹ́ ẹ bá fi sídìí ẹ̀kọ́ tẹ́ wọ́n máa wárú rẹ̀ ká gbogbo olóhùn òní ríru ẹ̀ níbi tí ọlọ́wọ́n bọ́rùn náà lọ dé kò sẹ́ni pé nìsín eléyìí ti ga eléyìí lọ níbi ẹ̀kọ́ ìmàwé ṣùgbọ́n eléyìí náà wọ́n á ga ju eléyìí lọ níbi ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ kò lè ṣèṣe kó jẹ́ kó ga ju gbogbo èèyàn lọ ní gbogbo ọ̀nà padà kò lè ṣèṣe ìwọ gẹ́gẹ́ bí ta wọ́n á rí pé ọ̀gá ju ẹnìkan lọ mí kan náà kọ́ lámà bòmí ọ̀gá ju ọ ọlọ́run kò sùkà dédé ṣe bẹ́ẹ̀ àti torí kílẹ̀ ayé olè bá ṣe pé lọ́wọ́ á pé gbogbo ọ̀nà kọ́nà ló fi ga ju yẹn lọ wàhálà ni torí ẹ̀rú èdè táwọn yẹn máa ń pè ó burú ọ̀ lẹ́nu kan àti ẹnìkan máa ń dá ní pé wò wò gbogbo ìdúyàn máa fi tu ìdúyàn lọ kò sí ètò òun fi tu ọ lọ ìsọkùsọ náà wàláhì wàláhì ìsọkùsọ náà nínú dọ́gba sí wa kan á rí tó ń tin náà tó jù lọ kátó wá pé ìdí ọ̀hún sí wa inna akramakum inda Allahi atqakum ó ọmọ wẹ́rẹ́ nípa ẹ̀ ọlọ́ọ̀dọ́ lọ yóò tó. torí pé ẹni tó bá ti nírò àsọdùn bẹ́ẹ̀ yóò padà jẹ́ kí ìrònú mú ọ lọ jẹ gbogbo déèyàn máa fi ju yàn láì kí ló rò kó fi tó sọ pé àwọn adákùnrò mẹ́ni torí ẹ̀ bàbá yìí wá ọmọ òun ó ní. وكذلك يجتبيك ربك bọ́lá ti fi sọ ọ́ lẹ́sà pẹ̀lú pé wọ́n ló fún làlálà àláàrí láàrin gbogbo àwọn ọmọ mi bẹ́ẹ̀ náà ni ó tún fún ọ tà lẹ́sà bàbá tó fún ní ròdù lókèjì bẹ́ẹ̀ náà lólu ẹlẹ́dàá mi ó tún fún ọ tà lẹ́sà yóò sì ọ́ lánàbí rẹ̀ subhanallah ajẹ́ pé oore ti méjì ni eléyìí tí orí táǹbọ̀ ọdún lórí ẹ̀ ìpalẹ̀ mẹ́ni lórí pé ìsanilẹ́sàmí oṣù tẹ̀lé òní pé ọlọ́run ó ti ọ́ lánàbí rẹ̀ wọ́n yóò alẹ́mọ́kẹ́ mi wíìlì àhádì ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò tún wá forí kẹta yóò tún fi kún fún ọ òun náà ní í ìwọ ò ní jẹ́ni tí ó máa bùká dáadáa ní ọ̀rọ̀ àlá rẹ fún ọmọ ìwọ gan-an lọ́ọ̀dẹ̀ ni tí ń rọ àlá ọmọnìyàn. orí kẹta gbogbo àlá tí wọ́n bá lá ò ní béèrè lọ́dọ̀ ẹnìkan tó kọ́kọ́ túmọ̀ rẹ̀ má àwọn ọmọ gbé àlá àwọn wá gbọ́ ni ìwọ lọ́ọ́ máa túmọ̀ rẹ̀ fún wa. wọ́n ní àmì ńlá lélẹ̀ ṣé ń tọ́ka títí dá nàbì ànábì Yaqub alayhi salam nítorí pé fún wa ní ìrònú nípa tí ò tí ì ṣẹlẹ̀ pé yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀ yìí ti máa gbé ọlọ́run bá wa ní alimul ghaib fala yuzhiru ala ghaibihi ahada illa man irtada min rasul ọlọ́run ọba nìkan lọ́ba tó ní mà nípa ntọ́pamá kéésì tí màá ń tọ́pa mẹ́yìí bí ẹnìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ ọ̀sẹ́nìkan lókè pẹ̀yì tọ́ màá ń tọ́pa má gbogbo wa pátákó lórí tẹ́lẹ̀mù wa nípa ń tọ́pa má gbogbo wa àwa ò ní wá ẹnìkan ò ju ẹnìkan lọ́nbẹ̀ o. ìwọ ọ̀ma ń tọ́pa má èmi ọ̀ma ń tọ́pa má ọwọ́ pé mo ti kọ́ kéwù kò sí ọ̀nà kan tó lè gbà sọ mí dẹni tó máa ń tọ́pa má ọwọ́ pé wọ́n sì ti kọ́ wù pọ̀sọ́nà kan tó lè gbà tọ́ ẹni tó máa ń tọ́ pamá ọwọ́ pé wọ́n kọ́ sí ọwọ́ kò lè tọ́ ẹni tó máa ń tọ́ pamá àní gbogbo wa pátákóró ìtù ni wa nípa ìmọ̀ nípa ń tọ́ pamá ẹnìkan ò sí nínú wa tó nímọ̀ nípa ń tọ́ pamá tó fi dórí àwọn màláíkà tó fi dórí àwọn ànábì ọlọ́run gbogbo àwọn eléyìí ọ̀ máa ń tọ́ pamá àyàfi tọ́lọ́mọ bá bá fẹ́ láti fi nǹkan kan mọ̀ wá nínú ọmọ àkọ́kọ́ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ eléyìí tó ti pẹ́ nìkan kan ò lè mọ̀ nípa rẹ̀ tí ìbá ti kọ́ lọ lọ́sẹ̀. bọ́ọ̀lù anábì àkókò àrí ìṣẹ̀lẹ̀ àti ìmọ̀kọ́ anábì yusuf ọ̀dà rẹ̀ ọlọ́run ló kù máa èdè pọ̀ máa ń tọ́pa. tọ́ ó tún wá tọ́ka sí pé lẹ́yìn ìgbà tó bá torí gbogbo anábì kọ̀ọ̀kan lọ́lọ́run ọba máa ń fún ní nǹkan tí dánilágara tó ẹgbẹ́ ní bí èsì anábì ò lè ṣe. ọlọ́run ti sàdédé ṣe bẹ́ẹ̀ báwọn anábì ọlọ́run àyàfi torí kó lè bá àjẹ́ àtìlẹ́ fún wọn níwájú gbogbo ẹni tí wọ́n bá ń ké kàtà dáhùn fún pé rántí ọlọ́run làwọn tó ní ti wá ń jiyàn pé ọlọ́run ti lè ràn wọ́n sẹ́ńbì táwa wà yọ wá sí mọ́rìndínlá pé tí eléyìí ọba tó mú ọmọ kọlọ ńlọrọ mi níṣẹ́ já mi nírọ serú ẹ. ìbá yìí ti máa ń tọ́lọ́ fún anabi tiwa Muhammad sallallahu alaihi wa sallam ẹran mi létí Al-Qur'an Ọlọ́run fi dá gbogbo àgbáńlá ayé lágara tẹ ẹ bá sọ pé kìí sì rántí Ọlọ́run tẹ ẹ bá sọ kọlọ ńkọlọ ọ̀ràn níṣẹ́ ẹ̀yin náà múlò Al-Qur'an ọ̀rọ̀ ni ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ ẹgbẹ̀rún. ẹsẹ̀ rí tọ́lọ̀ fún anabi wa Ìsá alayhi salam kí lọ́ lọ́wọ́ bá fún ọlọ́wọ́ bá fún nípa ọmọ wo adẹ́tẹ̀ sàn nípa ọmọ àlàjọ àfọ́jú nípa jí òkú ǹdẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀bí ìdìnnìlẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wa kọ́ máa fún wa nírò nípa tí wọ́n ń jẹ nípa ọ̀rọ̀ wọn lẹ́yìn tá ti palẹ̀ fún dé sẹ́nìkan wọn débẹ̀ àti tán kó pamọ́ sínú ilé wọn lẹ́nìkan kan ò rí wọn nígbà tán kó tán kó pamọ́ kọ́ máa fún wọn nírò nípa gbogbo eléyìí báyìí eléyìí jẹ́ àwọn mọ̀rẹ́dídá tó tẹ̀. láti máa tọ́lọ̀ fún ànábì wa Musa alayhi salam ẹran mi létí ọlọ́fà ànábì Musa ní pọ̀pá pọ̀pá tó ṣe é pé òun náà ni ọlọ́run ọba fi pa ànábì Musa láti níjọ́ àwọn ànátọ́lọ́ kọ́sẹ́ lánàbì ọlọ́ni wọn máa ti kẹ́bi ẹ̀mí ni kẹ̀yà Musa kọ́ọ̀lẹ̀ ìyá àtọ́ọ̀ì ọlọ́ni kẹ́ni bẹ́ẹ̀ ní ọwọ́ ọ̀kùnrin ìwọ Musa ó ní wọ́n ọlọ́run pọ̀pá mi ni ọlọ́run mà kó tó máa bí léèrè síbẹ̀ ọ̀ma pọ̀pá bẹ́ẹ̀ ni ọlọ́ni alùpùpù Musa ọlọ́ni sọ́ọ̀lẹ̀ ìwọ Musa fa alùpùpù Musa bá sọ pọ̀pá lẹ̀. فإذا هي حية تسعى papa bá yí padà lọ́ba dejò tí ń lọ musa fẹ́ túlẹ̀ ọlọ́ọ̀ni rárá ọ̀ gbọ́dọ̀ sá mú papa yẹn sànù ìlú ha sí rọ́dà ẹ̀lúùlẹ̀ á dá padà síbi tó ti ṣe wà tẹ́lẹ̀ musa gbà mú lò sọ papa ìjọba tó di papa. papa yìí ọ̀nà làbẹ́bí musa ìlọ́jì ọ̀kan nínú àwọn àmì méjì ńlá tọ́lọ́wọ́n bá fún un. ọlọ́run bá ní kí ọwọ́ rẹ bọnú abíyá rẹ anabi musa tó kọ́wọ́ bọnú abíyá ọyọ ọwọ́ jáde ọwọ́ bá málẹ̀ gbòò bí ìgbà tó rùn yọ tó lè wó ibẹ̀ báyìí ọlọ́run láwọn àmì méjì nù máa mú lọ àrùn náà tọ́ gbogbo kọ̀ọ̀kan. tọ́lọ̀ ọba bá fún lámì ti wọn bí ẹni ànábì wọ sọ́ọ̀lẹ̀ alayhi salam kí ni ọlọ́wọ́n bá fún ọlọ́wọ́n fún ràkúnmí. àwọn kókó nàkí làwọn èèyàn rẹ̀ wọ́n ní gbogbo ànábì máa fún wọn kí abẹ́rẹ́ ah, gbogbo àmì pátá ìṣèlú ọba máa ń bá wọn ànábì láti fi dẹ́rù táwọn èèyàn yẹn bá wọn pọ̀ láti gbà wọn gbọ́ tó ń ta yẹn kí ni wọn tẹ̀lé ìparun wọ́n sálámì làwọn ń fẹ́ wọn ò mọ̀ fámi àwọn àdàmì wò anábì sọ́ọ̀lì àárín ìṣẹ̀lẹ̀ ó sì bẹ́ẹ̀ náà ọlọ́mùbá fún lámì àmì yìí ni yọ látara nígbà tí yọ látara ó ní yìí amara fún mi baba Khalid amọ̀ràn fún mi ìyá Maimuna ṣùgbọ́n rà fún mi yìí náà kọ́tù mi ọlọ́run ẹ àdáwò rà fún mi ọlọ́run ẹ fi ilẹ̀ kọ́ máa jẹ nínú ilé ọlọ́run ló gbọ́dọ̀ tọ́gbọ́dọ̀ máa lójú ló gbọ́dọ̀ tọ́gbọ́dọ̀ sí káì ẹ jẹ́ kó rìn síbi bá ẹ wá jó yẹ yín o. omi jẹ́ nǹkan ọmọ nílùú yìí ó ti di àpínpamọ́ láàrin yín àti ràkúnmí ọmọ èèyàn àti ràkúnmí á máa wá pín omi pamọ́ ká tọ́lú kọjá bọ́ ní àgbo wí anábì bọ́ọ̀nì alẹ́ ìṣẹ̀lá ó ní bẹ́ẹ̀ lòdì ọlọ. ìjọba àtẹlẹ ni pé ẹ̀yàn ọ̀pọ̀ mi lọ́jọ́ kan ràkúnmí ọjọ́ kejì mú mi. ẹnìkan yóò gbọdọ̀ dòdò lọ́jọ́ kejì tí ń ṣe síra fún mi á pé ó pe ń gbogbo àdébì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bá ń fún lámì bá ń fún wọn lámì tiwọn. tọ́ bí kan nàbì kan ọwọ́ abúlé nàbì yí padà látà nàbì tọ́ba dọ́lọ́ rárá kò sí sáàmì dọ́lọ̀ wá fún tọ́wọ́ amúdọ́lọ̀ kó làásì wá ń pẹ́ nìkan lọ́lọ́ nítorí pé ọ̀làjọ afọ́jú nítorí pé wà dẹ́dẹ́ sàn nítorí pé ó dẹ̀ tó jókòó nítorí pé ó dẹ̀ ń sọ fún wa nítorí kó pamẹ́ sílé ó dẹ̀ ń sọ fún wa nítorí dẹ̀ ń jẹ ní kọ̀rọ̀ yàrá wọn abẹ́yìn náà gbọ́rọ̀ mẹ́rin pé sọlọ bóòlù ti lè jọlọ kéésù ńlọ da sọmà bóòlù ti lè jọlọ kéésù ńlọ dalẹ̀ bóòlù ti lè jọlọ òǹkọ tiẹ̀ dára rẹ̀ kò lè dá nǹkan kan dídá lọ lọ́ọ̀dà kò yí ọ gbogbo ẹ ti àrùmọ lójú bí ẹsẹ dé lọ ọwọ abẹrẹ sí ní kẹdọ ọlọlọlọ ọdà sẹgbà tẹmí wá sẹlẹ anabi muhammed sọlọ àdùsẹlẹ tí mo jẹ mùsùlùmí sẹni jọmọlẹyìn anabi lódodo àfi tẹmí náà bá lè ṣerú ní anabi mú wa ọlọ́pàá anabi ní alukur'an sékèmí olùbá àti ọmọlẹyìn anabi sọlọ àdùsẹlẹ lódodo àfi kẹmí náà àló ò lè ṣe ẹ̀hẹ́n wọ́n wá sọ ẹgbẹ́ kó o lè bá àti ọmọ lẹ́yìn ẹni tó ń tẹ̀lé lódodo ìwọ náà ìwọ náà ó ó ó ṣèrú agbára rẹ̀ ìrẹ́ náà lẹ́sìn gbọ́dọ̀ lómi náà wọ́n sọ pé àwọn olùlàjọ abọ́jú abọ́jú oríran adẹ́tẹ̀ yọ àgbàdùn àrò orin àwọn máa dí òkú torí pé àwọn Jésù. صح ولا لا؟ رولات irú ẹ̀ náà ló ti ṣèjẹ́ ife irọ́ gidi náà wọ́n kàn lè lọ gbé ẹnìkan wá wọ́n á lọ gbé wá wọ́n á gbé wá ṣé ẹ bá bàbá ti ń sọ̀rọ̀ yìí orúkọ rẹ̀ ó náà ní búlí búlí kọ̀rọ̀kọ̀ ẹ̀dá búlí mà ní yorùbá lẹ́kùn tẹ́ bá gbọ́ pé búlí kí lè gbà lérò náà oníyàmí yorùbá bá ní búlí. wọn buli láì jẹ wọn lè ní buli ní jẹ pé bàbá buli tẹ ẹ ríran rí láyé yín yóò láwọn ò ríran rí tó wọn á gbé máa tẹlẹ tó torí jẹlé wọn á máa kópe kópe kan káàkàkà mọ́kú kàkà wọn rò pé gbàdá rẹ máa sọ lárúbáwá ẹ bá àdàkẹsẹ mú láàmà ọmọkùnmù yàrá tó òkúkú pété ẹ màkàmáka múùkù mọ̀kùmáka bí gbàdé yọ sọ èdè sàwáhìlì orúkọ ẹ dédé ndị East Africa ẹ wọn àwọn ẹgbẹ mọ̀kùmọ̀kùmáka ọkọ̀ ńkọkọ̀ ya sọ ya ah ìyá <laughs> tú ya àwọn afọ́jú pọ̀ ńlẹ̀ wọ́n pọ̀ ńlẹ̀ àtẹ́tọ́tù rẹ̀ ti bọ́ pátápátá àtẹ́tọ́ ń bẹ lójú ọ̀nà pé ọkọ̀ tán gbogbo wọn wà èyí tó bá fẹ́ mú mú wá fún ọ kọ́dà ìyànà kan bẹ́ ńlẹ̀ ìyànà afọ́jú ni wọ́n kù ẹjọ́ wọn bá yẹ kó wọn wá ẹ̀làjú wọn ẹ̀ wọ́n á fẹ́ mọ̀ wá kó wọn lọ́gbà náà kó wọn bá lọ sí ntẹ̀njọ́ sí tó àwọn náà láwọn ọkọ̀ àrọ́ ti ẹ àwọn náà fẹ́ àwọn náà fẹ́ wọ́n fẹ́ sáré ẹ wá lọ fẹ́ nìkan wá jẹ́ fẹ́ fi ṣe dírámà ẹ wá pé iwájú olóòtú máa máa máa láti fi oṣù méjì di pé wá kóra wọn tàbí ọmọ kété yóò sì máa yóò wá pàṣẹ tó náà máa bàbá wa yọ sójú agbègbè bó o ní débẹ̀ ní wà ní láti gbọ́ sí ìyá ìdílé mi tó pé bẹ́ẹ̀ ni kólíò ni láti bẹ wọn ti fi oní kólíò tó wà kó náà fi kólíò máa kù lálẹ̀ kólíò máa kù lálẹ̀ ìrọ̀gì tó bó ti jókòó náà ni àwọn òkú bá fẹ́ kú tí wọn ò tíì gbé wọn lọ sórí tẹ́ wọn ń bẹ́ ńlẹ̀ àwọn òkú tútù bó ti jókòó tó ti gbẹ ni wọn kọjá ti rẹ́rẹ́ ẹ wá bá mi sí wọn àwọn náà mọ̀ pé ń bọ̀ kíákíá wọ́n ti fẹ́ẹ́ ṣèjọ́ mẹ́ta sí irọ́ láti torí ẹ̀ ìwà ni wọ́n ń tàn jẹ́ nítorí pé òkúkú ríran ọ̀gbọ́n àwọn ẹni tó gbajúmọ̀ kí irọ́ náà gbogbo ẹ̀ irọ́ ni ẹni tí ń sòǹgà alára tó lè mú kú ẹ̀ tó lè mú kú ẹ̀ bó ṣì náà ló ti débi pé wọ́n á pariwo lé lórí tó róṣì mú kú òní tó bá róṣì mú kú òun bó ti dákẹ́ ariwo torí pé ẹni tó bá ti dé débi kó lówó ariwo tí wọ́n ètò torí ẹ ó túmọ̀ sí wípé bí íńkọ́ọ̀mù bá ti ń wọlé sí la máa dé torí ẹ lábẹ́ òfin ọlọ́run kò sí bó ṣe lè mú mọ́rọ́kìtà nábì ká wá èyí tánàbì àkókò ti sọ ìkó ti kẹ́lẹ́ lọ Yusuf alayhi salam bàbá yìí sọ lójú o sábà wá pé ẹ nígbà tó kú jọ ọmọ rẹ ni gbogbo àwọn ọmọ yòókù ọgbàgbà gbogbo wọn lọmọ rẹ ṣùgbọ́n ẹni ọba bá kìí ṣe pé sọ̀rọ̀ lọ́nà tó fi bọ́ ọmọ mi lọ́kànjẹ́ àárín rẹ̀ àtànẹ́bì Yusuf nìkan ni kò sẹ́ni tó tún gbọ́ ọ̀rọ̀ yìí àyàfi ọlọ́run ọba ẹlẹ́dàá kò sì bùn yá kan gbọ́ kò bùn yàwó kan gbọ́ nítorí pé táwọn obìnrin bá gbọ́ ọ̀dà dúdú gbogbo ayé ti gbọ́ ọ̀rọ̀ tó gbé pamọ́ sọ́dọ̀ obìnrin nítorí pé àwọn obìnrin bí wọ́n ti ṣe jẹ́ ẹni tó ṣe é pé wọ́n lápá

ويتم نعمته عليه ọlọ́wọ́ bá yóò tún pé ìdẹ̀ra rẹ̀ lé ọ lórí ìró ìdùnnú mi nù ó nítorí pé yóò sì ọ ní ránṣẹ́ rẹ̀ yóò sì máa fi wáhàyè yóò máa fi ránṣẹ́ sí ọ ìdẹ̀ra ńlá ni kéèyàn ó gbé mo rí mẹ́sẹ́jì gbà látọ̀dọ̀ lọ táà yìí mọ̀ wá ìdẹ̀ra ńlá gidi eléyìí tó ṣe ike kò ṣe fowó rà ok ayẹyẹ sẹ́yìn ẹ sọ pé Buhari lè fi kọ̀ gbádùn láti rú lọ ó di London bí ó ti ti gbádùn wọn tún nígbà tó ti kọ̀wé tó ti sọ wípé òun fa gbogbo àkóso orílẹ̀-èdè òun bá lé gbákejì òun lọ́wọ́ kò lè dáṣẹ pa àfi tọ́ba tó tún dé tó tún lọ bá ọ̀sọ̀ fàṣẹ́ńbìlì wọn tọ́wọ́ àtọ́ fún ọ̀sọ̀ fàṣẹ́ńbìlì wípé mo tún ti dé o mo sì ti gbádùn mo fẹ́ gba ipò mi padà tí house of assembly bá tún láwọn gbé fún padà ní oṣooṣù bíi president Buhari ìyẹn ni kéde ìdìbò ti ṣe wà fi ìjẹkúrẹ di lásán kò lè fọ́ sí ìwé kankan fún ọkà fún tọ́ba kọ lẹ́tà tí ọtún ti bí òde gbádùn tí òde president lọ́wọ́ àti ìlú yìí sí wọ́n kàn mú lẹ́tà kan wọ́n fọ́ ní DHL wọ́n á sọ pé Muhammadu Buhari ni lọ́kọ́ sí wọ̀nyí. gbogbo aráàlú ló gbé wọn ní ọmọ tó bí ọmọ tó tó kẹ orí nǹkan orí pé kí ẹni kẹ́ni bí dáná lọ ìwé àlejò irọ́ lásán aró so ọmọ pé kẹ́kẹ́ báwo wá ní sábà sọ pé àtọ̀dọ̀ ọlọ́run ni mẹ́sẹ̀gì tí wàá ń bọ̀ láàrin náà ọgbà kọjá ti sọ ọgbà kọjá ti sọ. ìdí nu tóbi jẹ́ kí máa ń ya gbogbo èèyàn lẹ́nu pé ní ìpéjọ méjì mẹ́ta mẹ́ta tó yẹ kí páìtọ̀ kan ní ṣọ́ọ̀ṣì kan ní kọ́ńtírì kan láfíríkà ń bì i think it is Rwanda kò sí tó ọ̀sẹ̀ kan ní wọ́n ní wọ́n bá ìsìn wọn tí wọ́n ṣe lọ ní lọ́jọ́ Sunday ọkàn bẹ̀rẹ̀ sí ní gba kọ́ọ̀lù wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gba kọ́ọ̀lù wá ní ọlọ́ọ̀lù ń bọ̀ sọ̀rọ̀ ah kóbi ah. yẹn bá yanu pé thank you father we are very grateful father for this mercy we are very grateful for this abundant blessing. Uh, gbogbo yẹn bá jà mo ní ọpẹpẹ torí wọn ti dán dírámà òun náà jà ọpẹ kótó dé Rwanda ẹgbẹ Rwanda ó ti nà ẹ̀yìn ẹ̀yìn lọ Rwanda Rwanda ọpẹ ọpẹ wọn ti dán dírámà òun Nàìjíríà ti pẹ́ wọn ní káwọn ọmọ kó wá owó gbé donation lọsí gbọ́dọ̀ sí one million ẹ bá wọ gbẹmẹ láyé tí gbogbo ẹ gbé yìí tá a wáyé oníkàlùkù máa ń pè tí ẹ bọ máa ń pè tí wọn wá ń pè tí wọn wá ẹni tó gbé wá ń cash ẹni tó gbé wá ń check àwọn kan wá pẹ agbo tí wọ́n dá ti pé iye agbo tí wọ́n dá fáwọn gbòó dá ti pé àwọn kan tó wá wà lórí ìlà ṣé irú rẹ̀ ti tẹ́lẹ̀ mọ́sálásí àkàrà wà fún ọmọ ẹ sáré pé àgé lásán la fẹ́ rà ẹ wo yóò dáàtì kọ́nà pé àgé tí ó tó three hundred ẹ wo yóò dáàtì wọ́n pé bíbí ọlọ́run ti kọ́nà òṣìṣẹ́ àwọn tí wọ́n á dúró lórí ìlà wọ́n wá bẹ̀bẹ̀ sí ẹ̀dá kan ẹgbàá ẹ̀ àwa sọ̀rọ̀ ìkéde pa àmàmà pẹ̀ ẹ jọ ẹ jọ ẹ owó ìwúwo lọ́wọ́ wa àfẹ́ gbé ẹ ọ̀fẹ́ gbá lọ́wọ́ wa kọ́wọ́ fí ẹ̀ máa ní à lẹ́tọ̀ àti gbà àbí tá a bá pé olúwa <laughs> oríṣiríṣi dírámù wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gba kọ́ọ̀dù rọ̀. ẹni tó mọ nọ́mbà ààfin ọlọ ẹni tí àrífín jẹ ti pọ̀ jù àìmọ̀ wa rẹ ni ó lé kéńká ọwọ àní okay thank you father we are very grateful father your children are so grateful they are happy they are very happy. Ah. kí lọ́dọ̀ ọlọ́run náà ti gbà pé olúwa ní ká gbowó lọ́dọ̀ yìí ó kè yẹn bá tún yọ á alọ́ ah, mẹ́jẹ á sọ. owó tí ọ̀rọ̀ ọdún dírámà yìí nítorí pé ti sọ pé aago báyìí làwọn gbé wà mọ́ tó àtún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùsọ àgùntàn tí tẹ́ ẹ ti sọ pé aago báyìí lẹ́ẹ̀ gbòó dẹ àtún ṣe gbọ́ pé ẹ̀yin náà lẹ́sùn gbà àfi ká sọ wọ́n ti sọ lábẹ́ òfin ọlọ́run ha taa ọ̀gá tọ́gbọ́dọ̀ sọ̀rọ̀ ọmọ tọ́lọ̀ n'inu awọn nínú àwọn àrántí ọlọ́run ó ìtọ́lọ̀ ń bá sọ̀rọ̀ dára kí ni wọ́n gbà mẹ́lì musa kẹ́lí mọ̀ mọ́ ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ a máa dé kó gbogbo wa wa ọlọ́run tóbi kọjá gbogbo ọlọ́run kọjá ń dá a máa fi ṣeré dá a máa fi sáyò ẹbí rẹ ti kọ́ nígbà tó kú dọ́lọ̀ mà nígbà tó dọ́lọ̀ mà ọ̀hún àtọ́kọ̀ òfin fóònù kọ́ lọ ẹ nọ́mbà wo làbá máa lò zero zero kìíní ah láyé ti àbí kílò torí di eléyìí bàbá yìí ọlọ́run àwọn ọgbọ́n tó ti ọ lánàá dị yọ àwọn àmì tẹ ránṣẹ́ sí ọ àníkọ́lọ́ àwọn tẹ ránṣẹ́ sí ẹ̀ńtọ́ka ẹ̀ńtọ́ka. فما أتمها على أبويك من قبل إبراهيم gẹ́gẹ́ bọ́lá ti ṣe lórí àwọn bàbá rẹ bàbá mi bíi tani sílẹ̀yìn náà ni bàbá mi Yaqub ó bàbá yóò Yusuf bàbá wọn sọ fọmọ rẹ bí kékeré ọlọ́run ọba ó pé rẹ lórí rẹ gẹ́gẹ́ bó ti pé rẹ lórí àwọn bàbá rẹ ọmọ bàbá mi náà ni bàbá mi. anabi yakub wọn sọ pé àwọn bàbá rẹ ibrahim alkhalil aleyhi salam nítorí pé bàbá bàbá bàbẹ́ni bàbẹ́ni ni anabi ibrahim kọ́ ló bí anabi yakub tààrà ṣùgbọ́n òun ló bí nítorí pé ẹni tó bá bí bàbá tó bí wa bàbá wa ni bí bàbá mo ti dún yín o ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí báyìí mi ì lè gbá wọlé ẹnìkan ló lè bá mi sọ̀rọ̀ ẹtù lè gbà ọ lé bàbá tó bí mi à ọ̀n sọ fún bàbá bàbá rẹ bẹ́ẹ̀ ọ̀dà gbogbo ọ̀gá mi ọ̀n sọ fún bàbá tó bí ọ nìkan ló lè bọ́ sọ̀rọ̀ ìtọ́ ọgbà bàbá tó wá bí bàbá rẹ tí ò ti bí wọ̀ ó ti bí ọ̀ torí ẹ̀ ni ló ti jẹ́ pé bàbá tó bí bàbá wa bàbá wa ni anabi Ibrahim ló bí anabi Ishaq aleyhi masalam anabi Ishaq aleyhi salam ló bí anabi Yaqub.

òòtà ni wọ́n ń sìn ọlọ́run wá sànú ibrahim alayhi ó sì ní hanifan muslima wa lam yakun minal mushrikin ó sì lẹ́ni tí ń tọ́jú ọ̀nà tọ́tọ́ gaara kò sí lọ́kàn nínú àwọn ọ̀sẹ̀ mùsùlùmí lọ́nà ń sè ọlọ́run ọ̀yá ní kẹfẹ́ ìdẹ̀ra ńlá ni ìdẹ̀ra míì tọ́lọ̀ tó ti fún ibrahim nínú àwọn àdẹ̀ra tó pọ̀ ní ìgbà tó ti àwọn ọ̀tá wọn gẹ́gẹ́ bọ́ tẹ́ kí tẹ́ sojú tọ́fọ́ wọn wẹ́lẹ́wẹ́lẹ́ tó lọ àké lórí wọn àwọn ọ̀tá wọn yóò ké àwọn ọ̀tá wọn yóò sunkún wọ́n tẹ́rí gba ké wọ́n tẹ́rí gba dégà gbogbo wọn ni wọ́n fọ́ wọ́múwọ́mú wọ́n bọ̀ wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n ní ẹ̀kárí bíbẹ̀ tiwa gan láàrin ìtìsú wa ogun tí èsè tiwa tó ń oúnjẹ ń bàjẹ́ káwájú wa òórùn gbalẹ̀ ọgbọ́nà ẹ̀sìn ohun tó ẹ fọ́ wa adúpẹ́ àmọ́lóore àwọn ọ̀gá dúpẹ́ fún Ibrahim alayhi ṣùgbọ́n àwọn ẹni tí ń bọ ọ̀gá àwọn wá ní rárá kó ọ̀gá ti ẹ̀dú pẹ́pẹ́ rá wọn fọ́ àwọn ò ní gbà tà wọn torí kó ọ̀gá kọ́ ló máa ń gbèjà ara rẹ̀ ẹni tí ń ló máa ń gbèjà rẹ̀ àwọn sọ pé ká fi imú ẹni tó fọ́ àwọn ọ̀gá wa wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí káfí dánù nítorí pé ẹni tó bá ti lè ṣe ń dánìkan òṣèré ń kọ́ ọ̀yà kojú rẹ̀ ó rí ìdójú ẹnìkan ò rí rí wọ́n wá pété pé iná làwọn dà iná yìí wá kọ́ àyà nígbà tí wọ́n da tán ẹni tó da kan ò lè sún mamá wọ́n wá ti pé wọn ọ̀ma báwọn ṣe lè sọ ànábì Ibrahim síbẹ̀ ìṣẹ̀kọ́ ni ẹni ẹ̀kọ́ olóṣùwọ́n láwòrán bàbá òkú ọwọ́ àwọn bàbá arúgbó tó kọ́gbọ́n ètè lórí ó ní ẹ̀fì ní kànàkànà ẹ wá sọ ọ́ lẹ̀ ẹ bá ti fi ní kànàkànà tẹ́ ẹ fi tẹ́ ẹ fi tẹ́ ẹ fi kún kálukọ́ sọ ọ́ lẹ̀ wájú lẹ́ẹ̀ bá tó ti rí sí báyìí náà nàbí Ibrahim bá ara rẹ̀ nù náà ọlọ́wọ́n bá tún sàn nàbí Ibrahim lẹ́sà ó pé ìdẹ̀ra rẹ̀ lé lórí kótó ti kó dénú náà lọ́lọ́run ti pàṣẹ fún náà tó kó ní bárdẹ́t wọ́tàlẹ́hìn alẹ́ Ibrahim jẹ́ ní tututu tàlàáfíà fún Ibrahim alẹ́ ìsìlẹ̀ torí tí nǹkan bá tutù jù wàhálà ni aróòtú ti kọ́ kanko ara Ibrahim ọ̀gbọ̀dọ̀ kanko ní tutù tọ́jọ́ pé kò káta kátó máa lọ yóòrùn ẹni kọ́ tẹ́ bá nàbí Ibrahim aleyhi bẹ́ẹ̀ ni anabi aleyhi ọlọ́run bá pé ìdára tiẹ̀ náà lé lórí ọmọ Ibrahim ọlọ́run sọ náà anabi lónà anabi bàbá anabi anabi. yàkúbù ọmọ rẹ̀ ńkọ́ ànábì látara yàkúbù lọ́lọ́dún wa yọ gbogbo àwọn ànábì israel torí ẹ̀ láti ń gbé ànábì ibrahim ní bàbá gbogbo àwọn ànábì nítorí pé ọmọ tó ọmọ rẹ̀ bí kí ló dé sí ọ ọmọ rẹ̀ náà àfi bẹ́ẹ̀ tí wọ́n ti yàtọ̀ láàrin ọmọ tó máa yín kùnrin bí àtọmọ tó máa yín bí ìbá ọmọ tó máa yín bí ọmọ yín àmọ́ ọmọ tó máa yín bìnrin bí ńkọ́ èyí tó máa ti yín. ẹ bẹ̀rẹ̀ sí ní jáde ma láti sọkọ mẹ́ra tójú ojú àwọn bàbá yìí ọmọ ayé náà ni ọmọ ayé bìnrin ló ọmọ ayé bẹ́ẹ̀ bó ti jẹ́ pé ètò ọmọ ayé kùnrin bí ọmọ ayé náà ni kò sí ìyàtọ̀ láàrin méjèèjì àwọn ọmọ ẹ̀yin náà wọn báyìí bàbá ń fún anabi Yusuf nírò nípa abọ́lọ̀ ti ṣe ìdára fún ìwọ náà gba tiẹ̀ nínú ìdára yìí. inna rabbaka alimun hakim lájọ́ tó lu ẹlẹ́dàá rẹ̀ olùmọ̀ọ́nì olùmọ̀ọ́nì ọmọ gbogbo èèyàn ó sì mọ ibi tó ń wọ́n sọ̀rọ̀ òun sí o ẹnì kan ò sì lè bá yí padà torí pé ọlọ́gbọ́n ni o tọ́gbọ́n rẹ̀ tó kù ibi tí gbogbo nǹkan bá tọ́ sí iná lọ́lọ́wọ́ bá máa fi lọ ọlọ́run lọ́mọ ibi tí ìjà nàbí wá ta ló ń ti ṣe lánàbí ẹnìkan kì í kọ́lọ̀ kí wọ́n lọ ìmí pẹ́ẹ́tù lágbájá lọ bẹ́ẹ̀ bá tẹ̀ ìyẹn nìkan lánàá lè mí nígbà ẹ̀wọ̀n àbí kẹ́nìkan ọmọ lọ sí ẹnìkan lójú wípé ńgbà tí màlẹ́kà máa ń kọ̀kọ́ mọ́ bàá dẹ́ni sí wọn rán sí mà kékeré lè bàá jẹ́kù ẹni wọ́n ṣe lánàá bí ọlọ́run fẹ́ jẹ tó ẹni tó lọ́n fẹ́ ṣe lánàá bí náà ni ọjà náà bí báyìí ẹni bàbá yìí fún ànábì Yusuf alayhi salam Yusuf kò ò kéré ní gbogbo ìgbà tí bàbá sọ àwọn ọ̀rọ̀ kàṣùkàṣù yìí ó kéré lọ́jọ́ orí ṣùgbọ́n kò kéré rárá ní làákàyè ibi tá a ti mọ̀ yín kó kéré lọ́jọ́ orí òun náà ni ọ̀rọ̀ táwọn ọmọ ẹ̀yà rẹ sọ nígbà kan sáfẹ́ mú jáde ń túláàsì wípé yọ tẹ̀ láwọn lọ wọn yẹ fi ilẹ̀ pẹ̀lú wa yọ máa lọ ṣeré yọ máa sáṣíwájú sáṣẹ́yìn yọ máa ṣeré bí ọmọ tí ń fi bọ́ọ̀lù ṣeré abọ́mọdé lè labalábá ká yọ máa ṣeré ìgbà tó tún wá ti dẹ́kun bàbá wọn wọn làwọn abẹ́lẹ́ afi yóò síbi títí ń ṣeré bẹ́ẹ̀ ni kókó wa gbé jẹ bẹ́ẹ̀ ni kókó wa gbé jẹ ó túmọ̀ sí pé yusuf ọmọdé nígbà yìí fi sọ sí kàga bákan náà ẹ̀rì kí wọ́n tún ní ẹja sọ sí kàga bó bá ti dàgbà débi kàga ẹ̀rì sọ kàga ó ṣe ti bá bẹ́ẹ̀ jẹ bẹ́ẹ̀ sọ kàga ńkọ ẹ̀yin lẹ́bọ̀ ọbẹ̀ ẹ̀ fi kókó títí àbúrò rẹ àbúrò ti ọmọ yẹ egun pẹ́ lápá rẹ fi ọ̀hún sọ pé ẹja sọ kànga wàlẹ́ tó bá kó ẹ̀yìn mẹ́jẹ̀ dáadáa kànga ẹ̀pẹ́ ẹ̀sọ̀ so ó túbọ̀ sí pé ànábì Yusuf wà lọ́mọdé kékeré ńgbà yìí àpò kéré lọ́jọ́ orí àmọ́ dàgbà ní làkà yìí ibi tá a ti rí pé ó kéré lọ́jọ́ orí mi ṣùgbọ́n bó la ti rí kó dàgbà ní làkà ibi tá a ti rí dàgbà ní làkà yìí kó lárú àná látọ́ láyìí kò wá sọ fún kò tètè kọ́ ọmọdé lò kọ́ wá sí ìyàmú sọ fún kọ́jọ́ pé àwọn bọ̀dá rẹ̀ náà lọ́lọ́ sọ pé à bọ̀dá rẹ̀ ẹ̀ ṣe mọ́tí mo rí lálẹ́ àdá à yóò dùn gbogbo lórí níbẹ̀ tó ti kú dáa ṣùgbọ́n kò sàtìsẹ́ bàbá rẹ̀ lọ́lọ́ sọ fún ó túmọ̀ sí kó lè kéré lọ́dọ̀ ṣùgbọ́n dàgbà nílà àtàyè. bẹ́ẹ̀ irú ìbẹ̀rẹ̀ ńlá tọ́lọ́ ti fún Abdullahi bin ó kéré lọ́dọ̀ orí ṣùgbọ́n dàgbà púpọ̀ ní làákàyè ẹ wọ àwọn àdéhùn tó gbà wá fún un òun gan títí dáná bèbí kú láyé àárín ọmọ ọdún méjìlá sí mẹ́tàlá lọ́wọ́ òun náà rántí lánàá bèbí ti àdúrà láyọ̀ kí ọlọ́run náà sọ pé òfin tì wà á ṣe mọ̀ tàwé ọlọ́run fún ní àgbọ́yé tó péye nínú ẹ̀ wà á kọ́ ní ìmọ̀ àtẹ̀síra àkùrà kìrìsìkìrìsì ló dé ó kéré lọ́dún orí àwọn dàgbà nílà ká ẹ̀ olùbára fi di lóru kàdánà fi sun ilé ìyàwó rẹ̀ tí ń jẹ́ mẹ̀múnà mẹ̀múnà yìí ti jákúrò ya Abdullahi bin Abbas ọwọ́ alùbára fi di lóru ṣé àwọn ẹgbẹ́ àtàlẹ́dẹ́ sùn sílé yẹn torí kọ́ fẹ́ lọ jẹun bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kí láyè sí bámọ̀ tó bá sáà nìkan ni wọ́n bá yín lọlé ó yóò tún màkà ẹ̀ máa pẹ́ ẹran tó ń jẹ màmá rẹ̀ ọ̀sán ní kọ́ka lọlé hmm, ọ̀dọ́ ń ló sábẹ̀ sùn lálẹ́ ọ̀dọ́ ń kú tó fẹ́ sùn ọ̀rọ̀ bẹ lábẹ́ rẹ̀ wọ́n ń kú ó pẹran sí àmàlà fún dáadáa ìdí tóbi fẹ́ sọ̀dọ̀ ń kú ni tó ọba lọ nínú fẹẹ fi máa rẹ sí àní ẹran sórí irú àwọn tẹ ẹrí yẹn àwọn sojú kòkòrò gbẹdẹ àwọn àti sùn tó òun àti ọjẹ àbúrò màmá jẹ òsèlè bàjẹ́bàjẹ́ kọ́ ọba àbúrò ya rẹ gbàjẹ́ ìdúpọ̀ ọ̀gbádùn ló fi lọ fún lè mẹ́mú rẹ òun wà mí tó kùn anábì wá ní ara tó wà pẹ̀lú ìyàwó rẹ tó yọmọ akọ sí jáde anábì sọ̀rọ̀ lè káta pé kéèyàn fún tó ló ń fi sún tó wá jáde lóru lórí kẹ́kẹ́ ó ti lọ gbé kíní tó ń rọmi sí ó gbé wá bá nàbì sọ̀rọ̀ wá àdùsùn inú ànábì wa ọmọdé kékeré ní lọ́jọ́ orí ṣùgbọ́n dàgbà ní làákà yìí ètò ṣe tó dùn má nàbì rẹ̀ ànábì ti wá sàdúrà yìí pé ọlọ́ọ̀hún mẹ́tọ́kẹ́rù ó fi dì í wà á lé mi kó sàwéyé àgbọ́yé nínú ẹ̀sìn wọ́n lọ́wọ́ bá fún wá àtọkọ ní ìmọ̀ ẹ̀sìn tó fi jẹ́ kí kíkún àgbà tó tó kú lẹ́yìn ìgbà lẹ́yìn ìgbà táwọn ṣẹ́yìn ìpín tábí tò sí kò sẹ́ni tó nímọ̀ tó ní àgbà tó ké pẹ̀ àdúrà rẹ̀ pẹ̀ ó kéré lọ́tọ́rí wọ́n dàgbà ní làákàyè iná làná ti fi sọ àdéhùn ńlá yẹn ẹ̀fọ́dínlẹ́hà yàtọ́bọ̀ ẹ̀fọ́dínlẹ́hà tẹ̀jú òtújẹ́ ìdáta ẹ̀lta fẹsẹ̀lélà wàyí lọ́tà ẹ̀ńtà fẹsẹ̀lélà wà á ti sọ́tù wà á ti ń gbìyànjú láti ha. níbi tó ọ̀dàgbà dé yọkàn máa kójú báyìí láyé ẹ wà sí rondo síbi náà àbáṣe wà nálẹ́ mi ti wígùn tí wọ́n ti pè nálẹ́ méjì tí gbogbo ẹ̀ ti dùn lóye. ó lè kéré lọ́jọ́ orí ṣùgbọ́n dábàá púpọ̀ ní làákàyè nígbà tá à ń sọ yìí. wọ́n lọ sí máa ń sóore nù fáwọn ẹrú rẹ̀ nítòótọ́. Ànábì Yúsúfù alayhi salam ó lè kéré lọ́jọ́ orí o ṣùgbọ́n dàgbà ní làákà ìdí inú tí bàbá rẹ̀ fi ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí sẹ́yìn máa pípé làákà ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ bá ti ṣe máa lẹ́yìn máa gbé ọ̀rọ̀ yìí torí tẹ́ ń bá ti ń bá yàn sọ̀rọ̀ pẹ̀lú tó bá ti làákà rẹ̀ lọ ńgbà tó bá yá yọ padà yìí pé tó bá ti ọ̀rọ̀ lọ́ọ̀lẹ̀ ń bá sọ yọ padà pé rọ́ọ̀lọ́ lọ́ọ̀pá ńgbà bá yọ padà pé rọ́ọ̀lá náà gbogbo àwọn ọ̀rọ̀ ńlá ńlá ńlá ńlá ńlá ńlá tí bàbá yìí ń bá ànábì Yusuf sọ tí làákà rẹ̀ gbé ó gbé tí kìí sọ ọmọdé ńgbà náà ọmọdé nì ó kéré lọ́jọ́ orí púpọ̀ ní làákà làákà yẹn ẹ̀yin náà ẹ lè dá sí bí ó ti dàgbà ẹ lè dá sí bí ó ti dàgbà ju ọjọ́ orí èèyàn lè dá sí bí làákà ó ti jẹ́ kó pé ju ọjọ́ orí rẹ lọ. lọ́nà àwọn jàmá òun náà ní kọjá pé àwọn nǹkan rádaràda àwọn nǹkan rẹ̀ kúrẹ́ kùtù ọ̀já mọ̀ kankan kọ́mọ̀jọ pé ni wọ́n máa rò wọ́n gbọ́ àwọn nǹkan tọ́ga tọ́ga tọ́ga ni wọ́n máa ronú nípa rẹ̀ ìmà ìmà ìmà ni wọ́n máa ń ṣèwádìí nípa rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọpọlọ rẹ̀ ọ̀dà gbàdúgbò torí rẹ̀ sì máa lọ. ìrẹ́ ló ti jẹ́ pé ìwọ ní kò sí kò sí lè dàgbà tó kí lọ́ọ́ máa jẹ́ fún bàbá rẹ̀ ọmọ náà ó rí pé ní ti pọ́n òun ronú nípa àwọn nǹkan ńláńlá lábẹ́ rẹ̀ wọ́n á dàgbà wọ́n á dàgbà wọ́n á dàgbà ọwọ́n bá àwọn sọ̀rọ̀ bàbá á bó nǹkan ọwọ́n wò pé bí ìgbà tí mo tẹ́ni tó yìí bí ìgbà tí mo tẹ́ni tó yìí mọ̀ bàbá á mọ̀ pé wọ́n tó ń gbà yọ síbẹ̀ bàbá á wò pé à ló ti lọ ló ti á láàyè ẹgbẹ́ torí kó ju àmẹ́ làwọn fi wọ̀ àwọn ọmọ ike làákà rẹ ò lógbàdì pé ewé dúró ẹ ká máa fi jàmẹ́ lánìí àgọ́bẹ̀ ẹ̀fẹ̀ kù ìyá ká máa àwọn mí ìbọ̀pọ̀lọ́ tí wọ́n ti máa ń yẹ ọ ẹ ní gbogbo lẹ́yìn nìkan mọ bí táńtì kàmẹ́là tó dáa jù bá a wà lálẹ́ ẹ ó ti dẹ́gbà lẹ́fẹ́ jẹ ẹ sá ti fi léèrè òun ọ̀gbọ́n kankan ju oúnjẹ lọ bàkárù àmọ́ tó bá kọ pé ọpọlọ ẹ̀dá pẹ̀lú ọdún sọ̀rọ̀ sí ìgbẹ́ lẹ́gbẹ́ ẹ̀ ṣe báwọn ọ̀jọ̀gbọ́n fẹ́ sí i. ìyẹn ni pé òmùgọ̀ ló ń tò lákàì bẹ́ẹ̀ sì lè ṣiṣẹ́ lọ́pù lákàì àwọn ọmọ yìí náà. ẹ máa fi wọn léèrè nǹkan tí ọmọ promote ìròyìn wọn tí ọmọ promote ọpọlọ wọn tó bá wọn ti kú òní kó pé lákàì rẹ̀ ọwọ́ àfẹ́ńtì tọ́jú orí rẹ̀ ti torípé sẹ́ni máa tún kọ́ tí ń ronú nípa nǹkan tó tóbi tí ń ronú nípa nǹkan tó tóbi ọpọlọ rẹ ìmọ̀ rẹ yóò pọ̀ ju bọ́ tó lọ. irú rẹ̀ ló ti ṣẹlẹ̀ sí Abdullahi bin nígbà tí tí àwọn bínú ti yẹ kí àwọn ọmọ wa wa wa fún kó sí wa mú táwa báwo tó lè kojú wájú àwọn ti fi wọn báyìí bàbá yorùbá ló ti máa họ ẹ mọ̀ pé àwọn ọmọ kékeré yìí wọ́n máa ń dúkù títa ní láàrin bàbá rẹ̀ náà ọ̀dẹ́ kó dábàá bí táwọn bá ti sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n sọ ọmọ ọ̀rọ̀ bí ẹ̀rọ ọ̀gbà nípa náà ètò ìdólótù sáájú ti àgbàlagbà sọ àwọn gbàgbọ́ bá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ o nǹkan kan ni mo rí tí mo fi ní káwọn ọmọ yìí náà máa dóko báyẹn ní òsì rí ìdájọ́ àdókòwò bá wà lọ́fẹ́ wọ́rọ̀ ìṣẹ̀ ní láti ẹ̀kọ́rọ́ nàbí ìdí ní láti àfọwọ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bẹ́hàmdì rọ̀bíkà ọ̀tọ̀ ọ̀hẹ́r iná òkúta ní tó wà lọ kí lẹ gbọ́ yín pa súra yìí wọ́n ní ah, ọlọ́run ló ń ti ṣe àrántí fáná sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò mọ́kà ti bọ́ sí lọ́wọ́ kọ́ máa dúpẹ́ eléyìí ntẹ́mi náà gbọ́ yìí wọ́n ń kọ́ ìwọ́n ń kọ́ ìwọ́n ń kọ́ gbogbo àwọn bàbá bàbá wọn ni dáhùn náà gbọ́ yìí ó ó ọ̀dà ìwọ ọmọ rondo Abdullahi bin ó ní rárá yìí bẹ́ẹ̀ ètò ìmọ̀ yìí ni pé ọlọ́run ànábì fara yìí ànábì ò ní pẹ́ kú mọ́ nítorí tẹ ẹ bá gbé bọ́kẹ́tì bá tẹ ẹ gbé sí ẹnu ẹ̀rọ tẹ ẹ wá sí omi sí tọ́ba tuntun kí lọ́bẹ̀ rẹ̀ yóò máa tẹ dànù torí pé ọlọ́run ọba ti pé ìdẹ̀ra máa nà kò sí ní tọ́sẹ̀ kò máa jù kú lọ. rúmọ̀rì ní tèmi náà gbọ́ yé mi ìtumọ̀ sùúrà ń tèmi ọ̀tá bí ọ̀tá bá ti ọ̀nà ẹ̀sìn wọn lè bọ́ bá jẹ́ bá ẹ̀sìn wọn lè bọ́ bá jẹ́ bá ẹ̀sìn wọn kó gbogbo jẹ́ máa ń ṣe láyé. táwọn ọ̀dọ́ ọba sí mẹ táwọn ọmọdé kéékèèké ọba sí mẹ àti tán rẹ ọ̀la ló kù rẹ ló ti jẹ́ pé ẹ̀ ń ṣèjọba ẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ nípa àmọ̀ ìsìlám ẹ̀ wá nípa àwọn ọmọdé ọbọ̀ta ọ̀rọ̀ àwọn àgbàlagbà lélẹ̀ àgbàlagbà ọ̀ dára rẹ̀ àwọn ọmọdé tí ọ̀sẹ̀ kù náà ìgbà tẹ́ ẹ̀ bá ti fi mọ̀ wọ́n lónìí nítorí pé wọ́n ń ṣe àwọn náà lówó wọ́n ma wọn ò fi mọ àwọn ọmọ wọn àwọn ọmọ wọn àwọn ọmọ bá bàrà ń da lọ wọ́n bá rèé gbé lọ àwọn bàbá bàbá díẹ̀ díẹ̀ tó kú díẹ̀ ẹ̀sìn ń parẹ́ lọ tọ́mọdé kéékèèké ọba ti sí díẹ̀ ẹ̀sìn ń parẹ́ so gbogbo nǹkan tẹ̀ bá ń ṣe láyé tọ́mọdé kéékèèké ọba ti sí bẹ̀ nǹkan yẹn parẹ́ náà torí ẹ̀ anábì Yusuf alayhi salam ọgbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ fún ibà yìí ó sì dì máa wọ Yusuf wa gbọ́n akọ kò tún dàbí àwọn ọmọ mi sọgbọ títà ti sọ fún mi lánàá sọmọ títà ti sọ fún mi ẹ̀yin ẹjọ́ kó bẹ yẹn <laughs> èmi ni màá jọgà lórí gbogbo yìí ọlọmọ Yusuf ọsọ bẹ garagara ọmú o torí pé nínú oore tọlọ máa ń ṣe bẹ́ẹ̀ dàbí kárọ balẹ̀ òsì kárọ bá ti balẹ̀ kó sóore tọlọ ń ṣe fún ẹ̀yin náà lẹfà lẹsẹsẹ ara yìí tá ń padà nù ọ yẹ kárọ balẹ̀ ẹnì pé ńgbà mi ẹ máa wọ ẹlòmíì bí ṣe ń ṣe àánú sì máa ṣe yẹn garagara wọn èfi gà garagara bí nǹkan rẹ bá fẹ́ ta ìwọ náà ló fi bàjẹ́ garagara náà ló fi bàjẹ́ torí ẹ ni ó ti jẹ pé kéèyàn ó ní ìfarabalẹ̀ oore ńlá gidi oore ńlá gidi ní ká ní ìfarabalẹ̀ báyìí ọlọ́wọ́n bá ní laqad kana fi Yusufa wa ikhwatihi ayatun lis-sa'ilin ọlọ́run ní àwọn àpẹẹrẹ ń bẹ nínú ọ̀rọ̀ Yusufa àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ àpẹẹrẹ ń bẹ ń bẹ ìtàn àwọn tá à ń sọ fún yìí àmì ń bẹ ń bẹ àwòkọ́gbọ́n àwò àwò àwòróye ọ̀nbẹ̀nbẹ̀ lè sa ìlín fáwọn ẹni tí ń béèrè nípa àtàn Yúsúfà gẹ́gẹ́ bí ẹ̀yin kèfèrí Mẹ́kà bẹ́ẹ̀ ti ṣe tọrọ lọ́dọ̀ anabi Muhammad sallallahu alaihi wa sallam ẹni kọ́ sọ fún yín nípa anabi ọlọ́nkan tó ṣe pé ọmọ rẹ̀ ó tilẹ̀ ṣáà ọlọ́sílẹ̀ Mísírà bàbá wa ń ronú nípa akọ́mọ̀ ń sọnù ohun ò rí mọ́ ọwọ́ sunkúnsunkún títí tójú rẹ̀ fi fọ́ akẹ́kọ̀ọ́ pìtà anabi fún wa bó bá tó lóòótọ́ ni ọ́. níbo làwọn tó ádámù wọn ọ̀dámù nínú tó wá bá wọn látọ̀dọ̀ àwọn Yahudi nù láti Madina dàmọ́ pé àwọn tí ò ní dé wọn máa ara wọn àwọn kèfèrí Mẹ́kà àtàwọn Yahudi ọrọ wọn wọ torí gbogbo wọn náà Muhammad wọn ni nàbì náà nàbì náà tó ṣe pé bàbá fún bàbá ọ̀ wá rí mọ́ ọ wá sunkún sunkún sunkún sunkún títí ojú fi fọ́ ta ni ẹgbẹ́ ọkọ mi tó bá dáná sí lódodo àmì ẹja ta yín lólobó yàkúbù ni o tó bá pè nǹkan mi kẹ já rọ <laughs> àwọn ọ̀dà kan wọ́n ti bá ànábì ló rọ àlùkùránì fún ara rẹ̀ wọ́n á bí ànábì bẹ́ẹ̀ ìbéèrè tẹ̀ ń ṣe ọgbọ́n bẹ́ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ sí àwọn fún gbogbo àwọn ẹni tó ṣèbéèrè àti tó ti sọ lánàá fáwọn ẹni èyí owó lè jẹ́ nu wọn gbogbo wọn ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ mẹ́fà wọn ni ti ń ṣèbéèrè. إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين nípa ìgbà tí àwọn ọmọ àyà Yúsúfà tí wọ́n ń sọ láàrin ara wọn ní sísọ mùnáfíkì ní sísọ yíyọ̀tì ẹ̀mẹ́jì wọn gbọ́ àmọ́ ń tọ́hàn sí wa afọlọ́nbúra wípé Yúsúfù àtọmọ ìyá wa gbogbo wa lọ bàbá wa yìí ọfẹ́ràn Yúsúfù jù wá lọ afọlọ́nbúra àtọmọ torí ẹ ọmọ ìyá rẹ̀ bóníyàmín bóníyàmín àti yóòzò àwọn méjèèjì yìí bàbá wa fẹ́ràn àwọn jù lọ wọn ní ìdí tí wọ́n fi sọ pé yusuf àtọmọ ìyá rẹ̀ oníkẹ́kọ̀ọ́ níyàmín àti yóòzò ìyá kan náà ló bí wọn tá a bá mú méjì kó nu méjìlá ó kù oku ó kù máa wọ nǹkan o. àwọn mẹ́wàá tó kù náà ìyá kan náà kọ́ ló bí wọn o àwọn náà ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn kódà ń bẹnu wọn ẹjọ́ ti pé ẹrú ànábì Yakubu ló bí fún un dábàá wá pé àwọn mẹ́wàá yòókù ìyá kan ló bí àwọn Yúsúfù àtẹlẹ́ ìyá ọ̀tọ̀ ló bí wọn kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn nígbà tó ti pé ọ̀rọ̀ wọn fẹ́ jọra wọn lójú ara wọn wọn wá jọ lẹ̀dí àpòpọ̀ lèkìtì fẹ́ pa wọn pọ̀ wọ́dọ̀ rẹ̀ ìgbẹ́tọ̀ ẹ ìwọ ọmọ ìyá lókè ọmọ ìyá nsàlẹ̀ ọmọ ìyá pupa ọmọ ìyá gíga gbogbo wa yìí báwọn ẹ̀ka wà kẹ́tẹ́ sọ̀rọ̀ ajá sàgbé ọ̀rọ̀ àwọn ìyá wa yìí o bàbá wa ló tàbí wa èyí ti rí tóbi jẹ́ fáwọn kan lọ́kàtì kọ̀ọ̀ká wa kún tẹ bá tún wá wò wò àwa yìí tá a sẹ́kù àwa mẹ́wàá yìí tí bàbá wa fẹ́ràn Yusuf àtọmọ ìyá rẹ̀ jù wá lọ yìí àwa yìí wà náà nà ọ̀ṣùbà tẹ̀mọ́ ni wa. èèyàn mẹ́wàá kò sí fojú di lẹ́gbẹ̀ẹ́ èèyàn méjì wọ́n ti sọ di jàmbá yìí àwa tó ti gbé jàmbá yìí níwá kọ́ wa jẹ́ báwa ẹni bàbá wa ọ̀fẹ́ràn bí ẹni méjì àwọn èèyàn méjì ànábì wa ẹni bàbá wa ju àwa mẹ́wàá lọ ẹ̀ ni bàbá wa ti wá fẹ́ràn àwọn méjèèjì ju àwa lọ táwa tá a pọ̀ kọ́ fẹ́ràn eléyìí kò ní í ṣe pẹ̀lú ìyá kan o táwọn adáta yorùbá lẹ́wù obìnrin tá a bá fẹ́ ń kọ́ lọ́mọ rẹ̀ wù ní kò sọ̀rọ̀ obìnrin tá ìyàwó tá a bá fẹ́ lọ́mọ rẹ̀ wù ní kò sí nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ bí ṣùgbọ́n bọ́lá wọn bá ti ṣe ṣègbésí ayé nù wọ́n lọ làwọn ọmọ rẹ̀ àdírẹ́sì rẹ̀ wọ́n ń gbé ká wọn ò ní bàbá méjì lókè pẹ̀lú. wọn náà ní bàbá wọn ọwọ àpò wọn ló bí wọn ọwọ fura pé ọfẹràn ọmọ kájọ ọmọ kan lọ ọfẹràn ọmọ kájọ ọmọ kan lọ kódà o lè má jẹ látàrí ìṣesí rẹ̀ o lè má jẹ látàrí ìhùwàsí o le lè má jẹ látàrí pé ń ṣe dáadáa kan táwọn kì í ṣe ju ẹlòmíì lọ nítorí sábàbí tí kàn o lè fẹ́ràn ẹ̀jẹ̀ lómi lọ nítorí sábàbí tó ọ̀dá mà torí pé wọn náà ti wo mú rẹ torí pé mú rẹ rí kánámbó ọmọ yìí imú rẹ ti kánámbó gẹ́gẹ́ bí tiẹ̀ ní ọba ti kọ́ fẹ́ràn rẹ̀ dọ́mọ mi lọ. àdáwò ẹlòmí ó lè jẹ́ pé bó ṣe máa lọ́mọ yẹn rìn lọ́ba rí pé yẹ so ọfẹ́ràn rẹ̀ dọ́mọ mi lọ. o lè ti wo bàbá rẹ orí tí o wà ti bàbá rẹ ah ọjọ́ bàbá rẹ náà ọmọ yìí ló tọ̀ wọ́n náà gan arúgbìn ẹ̀ lọ́ba fún máàkì ẹlòmíì ti lè jẹ́ pé báyà torí ń tó ṣe ni ọmọ yìí ó ní ìmọ̀ ó ní làákàyè pípé lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ yìí lọ́ba di pé ọmọ tó bá dáa ni ti bàbá yẹn ètò bá kù díẹ̀ káàtó ta lónìí wọ́n mìíràn ẹni lọ́ba di ìgbà míì ó sì lè jẹ́ pé ọmọ ti sàṣeyege ọmọ ti ń pawó wálé ní ọba ti kọ́ ọmọ tó pawó ńkọ́ ẹni màmá rẹ̀ ọ̀dà mà ó lè jẹ́ pé sábàbí kan nínú àwọn sábàbí ni ló mọ fẹ́ràn ọmọ kan jọ ọmọ kan lọ àdágbára láti lè darí ọkàn wa àbí remote control wà lọ́wọ́ yìí bí ẹ̀ lè fi darí ọ kò sí lọ́dọ̀ yìí àmọ́ bọ́ ọba tiẹ̀ níbi ọmọ kan tó ọmọ kan lọ ṣé ní màá nù mẹ́jọ ọmọ àhàn torí kí ló ń tọ́ ṣẹlẹ̀ nígbà nàbì Yusuf yìí kọ́ mọ́ bá ṣẹlẹ̀ sáwọn ọmọ tiẹ̀ náà ọmọ fi hàn pé gbogbo ọmọ lọ fẹ́ràn gbogbo wọn náà ló tiẹ̀ kọ́ fẹ́ràn náà kọ́ ọmọ ọlọ́mọ ni wọ́n ní ọmọ bá gbogbo wọn ṣe dáadáa ò ní fi hàn kọ́ kẹ́ nìkan fún nìkan lọ mọ́ máa dá ọmọ àkájì. wọn máa pe orúkọ ọmọ kan jù ọlọ́run ti àwọn ọmọ rẹ méjì mẹ́ta tó rántẹ́ wọn wá jọ jẹ́ pé ẹnìkan náà lọ́ọ́ máa pe gbogbo gbà ẹnìkan náà lọ́ọ́ máa pe gbogbo gbà torí kò ní wọ́n ń pè mọ́ wọ́n ń pè ọ̀làbù kìnnì kan kìnnì kan ó kìnnì kan ó gbogbo gbà kìnnì kan dá ó torí pé wọ́n làbù rẹ̀ táwọn ọmọ yòókù tí wọ́n gbé ọ̀làbù wọn èyí dàbù wọn ìbáàbù wọn náà ni ọ àmọ́ màkàn náà sá máa pè mọ́ pàápàá ti lè tọ́ kọ́kọ́ dáàmà iná ni wọ́n máa pè mọ́ kí wá sí pé ọbẹ̀ rẹ̀ nìkan jẹ́ ìgbà ṣé zubairu òsì mẹ́rin ni zubairu ṣe bó ṣe ti sẹ́sẹ́ tuntun lọ zubairu ó tún ti padà ńgbà tó ti yá ó tún fẹ́ẹ́ fẹ́ẹ́ lélẹ̀ zubairu àwọn ọmọ kò fẹ́ bàbá zubairu ó rí i pé ìwọ fúnra ara rẹ kò sí gbé tí ọ̀dà lẹ̀ wọ́n máa wò ó àkókò mọ̀ sáwà ṣe fún ọkọ̀ ti wọ lójijì lójú àwọn ọmọ ẹ̀dá ṣe ìka burúkú bàbá wọn lọ ìka burúkú ẹ tìbẹ́ tìbẹ́ tìbẹ́ tìbẹ́ àwọn èso ọmọ àwọn ẹ̀yà wọn náà pé wọn ọmọ tó wá tó fi tí bàbá rẹ ti máa yọ bẹ́ẹ̀ ọmọ pè wọ́n náà. tòtòrí di eléyìí ara yín ẹ̀yìn lẹ́sẹ̀ dàbí ara yín pẹ̀lú ọwọ́ ara yín. ẹ ọmọ tì náà yóò ti kó gbogbo ọmọ yòókù tẹyẹ sí kò ní mọ àárín mà sọ pé gbàgbà rẹ dá sọ́njọ́ rọ lásán bàbá wí sani ètùtù bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ẹgbẹ́ wa tẹ̀sí sí ìwọ ló ti dé àwọn ọmọ yòókù àwọn ọmọ yòókù sí lọ má sí wí bàbá ti dá sọ̀rọ̀ ètè bíi ló tún á máa gbókùn àbájú kan ló kùn kò sí ní ẹ̀kọ́ lónìí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ gbọ́dọ̀ bá tàwọn ọmọ yìí jẹ́ pẹ̀lú ara yìí bó o bá tiẹ̀ fẹ́ràn ọmọ bó o ṣe ń pè ló tún pẹ̀lú mi bí kọjá pé zubairu zubairu ti mú ọ lẹ́nu lọ́wọ́ àti ẹ̀ẹ́mẹ̀ xọ́lì zubairu ló xọ́lì xọ́lì. ó fi tọ́ bóyá káàlì dùn náà àbàdo àdúrà wọ́n ti láàárọ̀ wọ́n fi ra wọn léèrè pẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ dípò tẹ̀sí ẹ̀ tó akú bọ́mà ẹ máa sọ pé kọ́mà kọ́ wá ń bẹ̀rù ọ̀rọ̀ pé wa kọ́mà kọ́ wá ń bẹ̀rù ọmọ òkú ta lọ́mọ kan táyé sọmọ nù táyé sọmọ nù kọ́ ni tẹ̀lifíṣẹ́lì kan tí ẹ̀ mẹ́ta bá ń gbà kan náà ẹ fi ọ̀pọ̀ kan nu wọn sẹ́ inú wọn dọ̀dọ̀ papọ̀ ni tòkọ̀ wá ní sínú pé bàbá olójú ṣáájú ẹ lọ pé bí ṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ náà ni ọmọ ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin torí pé nísìn bá a bá ti fi hàn kọ́ fẹ́ràn ìyàwó kan ju ìyàwó kan lọ ó ti forí jáde agbọ́n ó ti dada sókè kí àtàrí rẹ̀ ó dé kókó torí ẹ ọ̀gbọ́dọ̀ jẹ́ tọ́ka ìyàwó kan fún ju ìyàwó kan lọ ọ̀gbọ́dọ̀ jẹ́ kó ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàwó kan rere ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàwó kan láì dáa yẹn yàtọ̀ sí lágbájá tó ń bá tí a ta ó ṣe yóò ṣe jẹ yóò ṣe jẹ búrẹ́dì yóò ṣe jẹ ráìsì yóò ṣe jẹ bíi àmọ́ bọ́ ọba ti sàkálẹ̀ nígbà tó ní ní pé bí tòmátò lásán ni àtàrà. adájú pé ọ jìyà rẹ̀ pé pé ìyàwó náà padà sí fún ọ ó lè máa sunkún lóyún àmọ́ yóò ṣe fún ọ náà lọ́la ó náà mọ̀ wá ọgbà torí ẹ̀ ló ti jẹ́ ike ẹ ẹ lè ṣe kẹ́ mọ́ fẹ́rẹ̀ ẹnìkan bí ẹnìkan lọ ṣùgbọ́n ẹ systemize ẹ ní jọ hàn ẹ ní gbé hárí kò sí ní sí pẹ̀lú pé ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí ọmọ o ọmọ tí ìyá kan náà jọ bí ó rí pé bọ́yọ̀ fẹ́rẹ̀ ẹnìkan bí ẹnìkan lọ kò sí ní sí pẹ̀lú pé ilé ìjọkùn ilé ìjọbìnrin o gbogbo wọn lè jọkùn àbí kí gbogbo wọn jóbìn olùkọ́ fẹ́ràn ẹnìkan jẹ́ ẹnìkan lọ sọ́ba fi lè du ọmọ kan péré nínú ilé ọba àti obìnrin ló kù ọba àti ọmọ ló kù gbogbo wọn tẹ̀ wọ́n ká àbùkù wọ́n kàn sí níyọ̀ wọn àti ojú pé tó bá gbọ́ ọmọ mi wọn mú kíkálukú sí lábàrá tán sí ń pọtí kọ́dọ̀ ní ṣe bígbà tọ́ ọkàn máa wọlé lọ́mọ jáde bígbà tí wọ́n mọ̀ fẹ́ dáàrí lọ ara kò sí ọmọ olóńtukùn ta lọ́nà ọgbọ́dọ̀ wà lẹ́nu rẹ nípa gbogbo ọmọ rẹ yéésì pé tọba tọpẹ nìkan wọn nà ló ti dìde wọn bá àti ẹlòmíì pa kọkàn ẹ ta lọ nà ọmọ ọ ẹrú ọgbà kalu eléyìí túmọ̀ sí pé gbọ́dọ̀ tí a fẹ́ ṣe gan-an náà rí tẹ́fẹ́ kólé ayé ìjà ànábì ọlọ́run o àwọn ọmọ tó bínú níbẹ̀ tún kàn yìí torí ẹ̀ ló ti jẹ́ pé ọmọ ìyá rẹ̀ kọ́ wá fẹ́ sùn kọ́ alábàágbé yín ọbẹ̀ sọ̀kọ̀ wa ń fà kíkọ́rí alọ́mọ ọmọ tí wọ́n fi nù nílé àwọn onífẹ̀sùn kan bàbá wọn yìí tí èèyàn bá ti dàgbà débì kan kò ní gbá débì kan torí pé tí ọ̀sẹ̀ ń dàgbà náà lọ́ọ́ máa gbá àmẹ́ni tí máa ń dàgbà tí máa ń gọ̀ kò lè sàǹfà nínú ìgbésí ayé rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dàgbà sí nǹkan tí ọ̀hàn sí lónìí ọ̀hàn sí lọ́la lẹ́wọ̀n á máa mọ̀ pé ah, àti ìwọ̀nba ni kéèyàn kó nǹkan léyà torí tí wọ́n bá tún kó ọ̀rọ̀ ẹnìkan léyà níjọ́ tí ọba jẹ́wọ́ fún ọ bó ń ṣe jẹ́ alẹ́ òní lọ kó nǹkan jẹ tó para dànù irú eléyìí náà ni sọ̀rọ̀ nù bàbá tó bí ẹ wá ní o ti fẹ́ràn àwọn kan ju àwọn kan lọ tí bàbá yìí sì rò dáadáa àwa tí ò fẹ́ràn tó àwọn wọ̀nyí jẹ̀mọ́ àmàlà wa ìyẹn nípa alẹ́ ọwọ́ ń fẹ́yàn méjì kojú èèyàn mẹ́wàá tẹ̀sí bàbá yìí ń ṣe dáa pé èèyàn kàn máa sọ pé bàbá èèyàn pọ̀ ní ìtumọ̀ ọ̀rọ̀ tó ń sọ nù èèyàn méjì sẹ́yàn mẹ́wàá àbí bàbá yìí ò sí làákà yìí bí wọ́n ti fẹ́ sọ nù ọ́ tẹ̀sí wọn náà ti sọ lóòrẹ̀ sí bàbá rẹ̀ àwọn ọmọ àwòyí àfi kọ́ lọ́wọ́ sànù wa nì nígbà tóun lórí pé bàbá òun ó fún un ní yàrá kan ó sì fẹ́ fún un ní rúmà palọ̀

ẹ ìdíjà sọ bẹ́ẹ̀ ni pé ẹfẹ́ nìkan yàrá méjì ẹfẹ́ nìkan yàrá kan áà ah, ah, àbòsí wọn pẹ́ lẹ́yìn. dáàdi la ẹ lọ àwọn ilé ìjẹ tún lẹ́kọ̀ọ́ ẹ̀yin bàbá wọn ti sọ wàláhì láyé sìn yóò sọ lójú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí ò ní dáhùn bá gbàdúrà àwọn ọmọ kọ́ máa ọmọ burúkú tó ti ya gara wa àwọn ọmọ ní sàlùbáràkà ẹnì kan ìṣẹ̀lẹ̀ sẹsẹlẹ lójú rẹ̀ nínú ògbóró lùi ní déédéé opposite mọ́sálásí ọjà gùn yẹn bí dájú wọkọ̀ bàdàn náà ni arábìnrin kan ní ọ̀sán yarí tẹ̀lẹ̀ kan ká tẹ̀lẹ̀ láàrin ọ̀rọ̀ pọ̀ mẹ́ ọwọ́ ayarí kò ní lọ sí bàtà bàbá rẹ̀ wá bá dédìí ọkọ̀ bàbá wa ń bẹ̀ má lọ má lọ má lọ tàbí ṣètò àná tó ń ti máa wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣètò àná kàfé kọ ẹ̀yìn wọn síra wọn bàbá di pé bàbá bá ń sọ̀rọ̀ àkọ́kọ́ yọ ọmọ àlẹ́ yìí. ń bọ́ sọ̀rọ̀ lóko ẹ̀yin ni bàbá lọ́pọ̀ bí bàbá wí yóò lọ sí bàbá bá ara wa gbogbo èèyàn wá tí wọ́n wá wò wọ́n rà torí tọ̀lọ̀ nílé ayé yìí náà bàbá tó bí ọ pé ilé ayé iná làwọn á ní mọ bàbá wọn bàbá àwọn ò ní jìjú lọ títí láyè sí ìgbà pọ̀lọpọ̀ nínú àìní jìjú iná ló mú pọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́ máa kí ni bàbá òun jẹ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa kí ni yóò òun jẹ ìbẹ́ yìí náà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá tẹ rí yẹn wọ́n ti fojú gán ní ọmọ tí wọ́n bí wàhálà òtíkótíkó ti lé jọ́ mẹ́ta wọ́n ń pe àwọn ọmọ lórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ọmọ ó sì máa sọ pé iṣẹ́ tí ò lọ́wọ́ bàbá wàhálà yìí ti fẹ́ pọ̀ jù wàhálà mi pọ̀ jù mo ń kú gàtà yín nìsín ebi ń pa mí níjàmbá sì ní làánú ayé ẹ mi bàbá tó fi yín sọ pé ẹ ọmọ ìyá ọmọ wa sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé wàhálà bàbá òun ti wọ́n tún pé bàbá tó wọ́n tún pé ṣé náà bá yí ìdí yẹn wọ́n tún ní ọmọ ọmọ àdánù yìí ẹni bàbá rẹ ó kùjọ lọ sí títì pé ní mọ́tò ní kọjá mọ́ nítorí pé àwọn tó kú bàbá òun àwọn òbí lẹ́yìn ní ṣẹ̀kọ́ àmì rẹ̀ sí. irú eléyìí wọ́pọ̀ àìsàn àwọn òbí kún ìmọ̀ òbí fi ẹranko ó ti pọ̀ jù láyé wa tá wà nísìnyí pàápàá jùlọ gbọ́wọ́ àwọn ẹni tí ọ̀mọ́ lọ tí wọn ò lẹ́sìn orílẹ̀ eléyìí ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn bàbá lè bí kwakú táwọn ọmọ sì ń ṣe yàtá yòókù lẹ́yìn ikú bàbá wọn wọn tún lọ́ọ́ pé lérè àwọn ọmọ yìí ń bọ̀rọ̀ wọn lọ wọn ní bàbá wọn ọfẹ́rin èèyàn méjì wọ́n máa ṣe dáadáa sáwà tá a jẹ́ jàmá iná abẹ́rẹ́ náà lè ọ̀pọ̀lẹ́ lè mú bí. ọ̀ọ́ ọ̀tún adúgbò inú àrùn tó ọmọ ni bàbá wa wà ó.

mùsùlùmí ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ sọ fún kèfèrí pé kí ni ẹ̀yin tó ẹ pé ẹ̀ mánà. wọ́n ní níta sì máa ní pé mùsùlùmí ni wọ́n mùsùlùmí làwọn ọmọ yàkó pé wọ́n ti wá sọ pé bàbá àwọn sì nà. lérò ní pé nípa bó ti ọ̀rọ̀ àwọn ọmọ làwọn jẹ́ gbogbo àwọn èyí ti rí tọ̀ lọ́la lórí ọ̀. Ah, bàbá wa níta ṣe yí ọ̀dà ò kápẹ́ wọn sọ tọ́ ǹjẹ́ ànábì làwọn èèyàn yìí àbí òní sànábì àwọn èèyàn mẹ́wẹ̀ẹ̀wá yìí àbí mọ́kọ́ kàlá yìí yàtọ̀ sí yóò sànábì ni wọn. ǹjẹ́ hàn ní pé òní ntáyà yìí hàn ní pé nítorí pé ti lè bàbá wọn pé wọn ti dá nàbí ọlọ yóò tún jẹ kí wọn pèsè pèrò káwọn kò pa Yusufa pé wọn ti dá nàbí ọlọ tí wọn tún apàrọ fún bàbá wọn òṣùpá pàkan nínú àlùmọ́nì ànábì ni wọn wọn ò tí ì dá nàbí ńgbà náà kéèyàn ti tó dá nàbí kò lè jẹ màásùmẹ kò lè jẹ níta sọ níbi kọtẹ àwọn ẹlẹ́yìn tó bá di ànábì tán kẹ́ẹ́ bí àwọn ahlus sunnati wal yóò di màásùmẹ àyẹ̀kẹ́bẹ́ dúró lọ́sọ̀rọ̀ yọ tẹni tó lọ́wọ́ bá sọ níbi àti ẹ̀ṣẹ̀ ńláńlá yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké abẹ́ ìrà nàbì Musa ni àlẹ́ ìṣẹ̀lẹ̀ kọ́lọ̀ wọn tó ṣe lánàbì ọ̀pààyàn àbí ọ̀pààyàn ẹ bọ́ táwọn afi igba ìgbà nàbì tó rárá o nítorí pé kò jẹ́ nígbà kò jẹ́ nígbà torí ẹ̀ apá kan nínú àwọn onímọ̀ wọ́n sọ ṣùgbọ́n lọ́wọ́ bá wa ọ padà sí wọn lánàá jù nígbà táwọn míì kan sọ pé wọ́n yé sànàbì rárá ṣùgbọ́n látara wọn lọ́lọ́run tó ti yọ àwọn ànábì pé látara wọn lọ́lọ́run tó ti yọ àwọn ànábì gbogbo èyí òwú bá jẹ́ ọmọ ànábì àkókò ni wọn mùsùlùmí sì ni wọn. bàbá ọ̀nà bàbá kò sí tàbí ṣùgbọ́n gbogbo ẹni tí wọ́n ń fọmọ rẹ̀ kan lọ́lá lórí ọmọ kan ọ̀nà àmì nígbà ṣùgbọ́n kò túmọ̀ sí pé ní wọ́n sọ òdodo lórí ní tiwọn ẹ̀sùn lásán ẹ̀sùn lásán ọ̀dájú pé bá nàbí àkókò fèrè nù ṣùgbọ́n kíyèsí gbogbo ọmọ tí ò bá ti nìkan ti láyé òun náà ní máa rírú àjẹ́ńdà bẹ́ẹ̀ yàwọn ọ̀gbẹ́ bàbá fẹ́ràn ẹnìkan jọ ẹnìkan lọ bàbá rẹ ò ní nǹkan kan ṣe pẹ̀lú bí ó ti dáa hàn wọ́n ní kó o dé ṣòkòtò rẹ kó le òtítí náà ni gbogbo bàbá láyé gbogbo màmá láyé bàbá lọ́mọ méjì mẹ́ta ọmọ wa tó kéré jù oní ọ̀la jù nítorí pé ó bùkátà nu wa ó bùkátà mọ́ra nù wọ́n tó ti dàgbà débi kó bà ọwọ́ àtúnlé nítorí wọn bùkátà anu yín wọn bùkátà kó wọn rí pẹ́ níbi àwọn torí ẹ kọmọ kan tó wá dàgbà dé lónìí lọgbà ní ẹnìkan lẹ kà fún ọdà kámẹ́rà àgbèsè àyípadà fún òwúgbà tí wọn náà wà bí rẹ ni gbọ́dọ̀ láti ṣẹṣẹ sí wọn náà nítorí pé ń bá kékeré tiẹ̀ náà tiẹ̀ ó tutù délé yìí lọ toró ńlọmọdé kọ́kọ́ rí láyé. eléyìí ebi láyé jẹ ti bímọ tẹ tó bímọ tẹ bímọ tẹ tó bí o àmọ́ ọmọ tẹ kọ́kọ́ rí láyé ẹ máa ń pè a mi náà láyé torí di eléyìí wọ́n wá pèsè pèrò àwọn òdi ẹ̀rọ nù pé ẹjẹ́ ajá pàtàkì fún Yusuf àyè kánà ànàtọ́ ara ẹ ní kí ni mo gbogbo ẹ tó ọba gbára bíbó délé ara tó ọba gbé délé ọsọ wa pé àwọn ẹ̀gbọ́n mi ń dà torí pé fẹ́ràn àwọn èmi fẹ́ràn sábà kéèyàn ti sàn àwọn wa rí pé àbáyọ àbí káwọn pa àbí káwọn pa náà ti lérò tiẹ̀ tí o sì dájú kọjú òdodo ndókù tí wọn máa rò sí ni kókó sáfù sáfù ha ha irú rẹ̀ pọ̀ bàjẹ́ lọ́dọ̀ àwọn Yorùbá yẹn ẹ wọn táwọn Yorùbá máa wí wọn ní máa ń jà bíi tipa kọ́kọ́ irọ́ ni o tikutuku ní máa ṣe wọn kìí jẹ òsì ìdèjì tikuba ti dé sábà ẹ ẹ rí i tí wọn ní wọn parí ìjà ẹ̀dá kun o bàbá alágbájá ẹjọ́ tán síbi tá a sọ sí o ẹ̀dá kun ẹ̀yin náà ẹjọ́ tán síbi tá a sọ sí sẹ́ àdìgbò àdìgbò ìgbà náà wọ́n á bẹ̀rẹ̀ sí ni lọ sí oògùn wọ́n á lọ sí oògùn wípé sílẹ̀ ọlọ́ọ̀ gbọ́dọ̀ mọ́ba láyé àìwọ́ tó sọ kọ̀rọ̀ ti tán ìkàmọ́tì òní ó tún máa wọ́nà tí ó ti pa torí ẹ̀ akramakumullah àwọn wa ronú pa àwọn pa ànábì Yusuf alayhi salam gbogbo ẹni tí máa ń ronú pé nìkan tí ò lọ́nà àwọn yẹn wọ́nà tí wọ́n fi yanjú àwọ̀ àfikún olùkọ́ àwọn pa. irú rẹ̀ ni wọ́n á sọ fún ànábì ni wọ́n á sọ fún ìmáàmù Shafi'i rahimahullah. ìmáàmù Shafi'i olùmọ̀lá ni wọ́lọ̀ àná pàtó kódé mẹ́sù. àwọn olùmọ̀lá ńlá wà ń bẹ̀ sáájú ẹ̀. ṣùgbọ́n tó ti bá àwọn míì nu wọn jọ pàdé lọ́dọ̀ ìmáàmù Malik gẹ́gẹ́ ibnu wahab ibnu abdul hakam àwọn ti wà Misr kó wọn tó dé Misr. ìgbà tí sáfìrí wá dé àwọn èèyàn gbárùkù sí wọ́n jókòó tí wọ́n gbọ́ nípa àmọ́lẹ́nu rẹ̀ tí àwọn tó bọ́lá ṣe máa ti fẹ́ rẹ̀ nù. ẹnìkan tẹ̀ ẹ̀ dáàmú yọ ọkàn dé ni láti fi dẹ́ẹ̀mà yọ ọba jẹ́ kó lẹ́ ń gbọ́rọ̀ rẹ̀ ẹnìkan tó ti wá bá ń àwọn kan tó ti wà ń lu tẹ́lẹ̀ àwọn èèyàn wá ní dọ́dọ̀ tiwọn máa àwọn tẹ àwọn eléyìí sẹ́wọ̀n pé díẹ̀ nu wọn nínú orí ó dùn wípé ìlọsíwájú náà ló kú bẹ́ẹ̀ sìn ọlọ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ìtọ́pọ̀ dùn nu wọn àbá ìgbà àwọn ẹja ń kọ́ wọ́n bínú ìlara ìjà rẹ̀ kì í sán bọ̀rọ̀bọ̀rọ̀ ẹlòmí ò pété ẹ̀ hàn ẹlòmí ò pété ẹ̀ pamọ́ bẹ́ẹ̀ ni wa ń gbọ́ àwọn olókòkò wa ń sọ fún wípé olùmọ̀ ńlá ibùnú wọ́ọ̀rọ̀ àgbà nínú àwọn ọmọ kí o má lè kí máa sọ fún kí máa sọ bí pákó ṣe ọmọ ilé o ṣe ọmọ wọn ò sí kú lè bẹ́ẹ̀ bọ́ kókó kókó ee kí máa ṣe bíi kí wọ́n sàgbé sábẹ̀rẹ̀ ti kú lẹ́yìn ọ̀gá yẹn bóun ni máa ṣe sáàdì bí káàdì òkú yìí torí pé sáàdì ẹ̀ bá ara yẹn kí ni máa ṣe fún wa yọ jẹ gbogbo wọn ni wọn bá tó táwọn ẹni tí wọn mú wọn lọkọ pàpàpàpà tó wọn ni bíi kókúkókú bíi kókúkókú adìẹ ìnílójú ayẹ tó ó wu Ibn Wahab kápẹ́ sáfì ikú nítorí pé kí sáfì ó tó di kó fi mísírà tẹ́bù pé àwa ni wọ́n dámà ọ̀rọ̀ wa ni wọ́n máa gbọ́ tó ti báwọn èso ń sọkúsọ onímọ̀ làwọn náà níwọ̀n àníṣàfẹ́ ìkódélẹ̀ ìṣe ni gbogbo ẹ̀ bá yí bírí wọ́n á tó fúnfún fún ṣáfẹ́ ṣáfẹ́ wa kéléwì onítàmánà rijalun an amuta wa in amut fatilka sabilun lastu fiha bi awhadi wa qul lilladhi yarju khilafa alladhi madha. تزوج لأخرى غيرها فكأن قد ó láwọn kan rán kan pé kí n kú tí mo bá tí mo bá wá kú tẹ́mi nìkan ní nkù ni ẹ sọ fún o ẹni tí ń ṣe bí kí n kú bí kí n kú bí kí n kú kó wọn lè wà láyé mi kó wọn lè bá wà nípò mi àlùkìyà àmọ̀lọ́ yẹ kó máa lé àmàlẹ́ ayé ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tó ti sáyé ilé ayé dẹ́rí àìsí ìbímọ láìsí ìmọ̀kòwò láìsí ìbí ó ti gbọ́dọ̀ kú wálé ayé láti ìbàdàn tó wà lóṣù mẹ́rin nínú ìyá ilẹ̀ ti gbọ́dọ̀ kú yín wálé ayé kí wọ́n á ní bàbá rà tó eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká bára wa jà ní gẹ́gẹ́ bá tẹ̀ ń bẹ tá a lè jà nítorí ẹ̀ ká mọ̀ wá gbé ìjà yẹn tayọ bó ti máa nítorí pé sàmá ti ń gbé ìjà tayọ bó ti máa wàhálà ni ọmọ ṣẹlẹ̀ títí náà ńlá ni ọ̀sẹ̀lẹ̀ ẹ sì máa wo òdodo lọ̀rọ̀ àwọn Yorùbá tó ní iye ogún ọdún kọ́ a máa jóni lọ́wọ́ ẹ wọ ọmọ ìyá wa Jaafar Mahmud Adam kọ́lọ́mù bá foríjì kọ́kẹ́ tí wọ́n ti kú pa ní Kánò iye ogún ọdún ti fẹ́ máa mọ́ wọn lọ́wọ́ báyìí àti gbogbo àdúrà táwọn ẹ̀rọ ọlọ́run ṣe yìí kọ́lọ́mù tú àtìrẹ ńdọ́pa kọ́lọ́mù tú àtìrẹ ńdọ́pa kó làbílẹ̀ òṣèlú yóò tú pẹ̀lú sọ̀rọ̀ ká tó kú àtìrí onítàn ó tù ọlọ́run bó ti fi tẹ̀sí ńlá. ẹ̀rí kejì òní ni àwọn ọlọ́pàá náà lọ sáàtì ilé sẹ́nitọ̀ kan báwọn gbọ́ pé owó àràmù wọbẹ̀ àwọn abẹ́kílẹ̀ owó àràmù kò ń bẹ̀. nígbà táwọn bá ti láwọn lọ sáàtì ilé kan gbogbo tí wọ́n bẹ̀ wọ́n kó kó náà wọ́n ó tún kó wọ́n á kó ìmí papọ̀ mọ́pẹ̀ ìmí tí wọ́n kó papọ̀ mọ́pẹ̀ làwọn báyìí àwọn fáìlì tí wọ́n kó papọ̀ mọ́ owó tán láwọn wá kó wọ́n bá rí já wọ́n bá rí fáìlì ta ló ní kí wọ́n pa jáàpà bóòlù ti ṣe pé kí wọ́n pa la ilaha illallah àti gbogbo ní àyè pípa máa ti rí rẹ lè padà wá sùn wọ́n á ní gbogbo ẹni ṣe pẹ̀lú election dákun wọlé ẹlẹ́ẹ̀kejì àbá mi wọlé ẹlẹ́ẹ̀kejì má a ti ti mọ̀ pé àdúrà èèyàn ti máa gbọ́rọ̀ arákùnrin yìí báyìí ó lè sọ fún ọkọ ọmọ dìbò fún wa má òṣèlú òfò òṣèlú rádaràdà òṣèlú rà ẹ wá nítorí lẹgba ẹ̀mí ewu eléyìí ẹ wúlò àǹfààní tí ṣe fẹsẹ islam ẹ wúlò àkóbá tá a ṣe fáwọn ẹrú Ọlọ́run tí ń gbọ́rọ̀ rẹ̀ àwọn wá pa bí ẹni tó kò sálùkìyà lérò ike àwọn ti ṣe àwọn ti ṣe náà gbogbo ní táwọn bá ti fà á ẹgbogbo táwọn bá gbé ó ti di kíké ẹtọ́ bá ti lò wọ́n fa àwọn lórí rẹ̀ àpàtì làwọn dà mọ́ lọ́wọ́ wàláhì kò rí bẹ́ẹ̀ àṣírí òpin náà àwọn ètò tuntun ní ìsìn gbogbo wọn ò lè bọ́ mbẹ pẹ̀lú òkú ọ̀nà torí ẹ̀ máa ń dàbí nípa púpọ̀ ọ̀rọ̀ tó dáa ni o tó bá pa àwọn èèyàn bá máa lò wọ́n ní ìsìn wọn ní ti dàda ìjà wọ́n sì máa wá kún wọn máa lépa ara wọn láì tẹ̀rọ àwọn ẹ̀yà yóò tó a nàìjíríà tí wọ́n tún sẹ́pẹ́ rẹ̀ àwọn tí wọ́n wọ́n lè yọ ọ̀gbọ́n yọ àdásíra wọn kọ́ máa lera wọn kápá wọn fara tí o bá wọ́n máa rán àwọn àlejànú síra wọn wọ́n lọ wọn ti àwọn dàgábàrú kan àwọn oògùn burúkú kan ó lè máa jí pọ̀pọ̀ kọ́ máa kókóló wọn pè àpépá àpépó ó tójú orun bọ́ sí ojú kú yóò bá lẹ̀ sórí tọ́tọ̀ kí lẹ́sẹ̀ gbà lẹ̀. ẹnitínú rẹ fi lè dùn ike apá rẹ ká tàkùtì rẹ ti dẹ òní kí wọ́n pakọ̀ mọ́ àmọ́ wọn lọ gán sí ọ̀rẹ́ láti ẹni tí ò ní fẹ́ kó mú àdá kọjá ní èdè tí o tó wọ́n sì máa bàdá rẹ̀ yẹn lọ́rùn ẹ̀rí pápá òsì lánàá torídìí eléyìí ọlọ́run ọba ó sì ti kálukú fún ní dáadáa má ti torí pé ẹnìkan ọwọ́ abẹ́ da àkùnjọ ọlọ ọwọ́ àrí pé kò sọ́nà mi máa fi kò sí pupa kò sí bó ti pa yẹn tó tún gbádùn wọn láyé yìí ẹ àdìsí ànábì lọ sọ báwọn ó ní èèyàn oníyé bẹ lálàáfíà lópin ìgbà téèyàn bá ti pa yẹn lọ́nà ìtọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣe pààyàn kan lọ́nà àìtọ́ wàláhì aláfíà òtún kò ní kojú lè rún mọ́láyé ẹ̀ ẹni tó ṣe kú pa ẹsẹ kó ní ọmọ ẹyọ sí ọ àlọ Yorùbá nù a Ọlọ́run kò tù rẹ rí mi wọ́n kàn ní gbádùn láǹkà èrè oníjọ́kọlọ́mọ́ nítorí pé ẹni tí ìwọ́ pa lọ́nà àbòsí òun ọwọ́ kó o ti tẹ̀jẹ́ rẹ̀ sílẹ̀ lọ́nà àbòsí o tó láti di ọlọ́nà ìsinmi láyé

láàyè láàyè lọ lọ́jọ́ tí ó jẹ́ pé ní gbangba ìyáàmà níwájú gbogbo èèyàn ẹ̀rí bá ti rí náà lọ́nà sọ pé yọ̀wọ́n máa tó bẹ̀rẹ̀ sí darọ́ àtọ̀ ọjọ́ tá ti rí ó túnú náà fẹ́ lómi kú ní ìsìn ẹnìkan lẹ́kùn tí ẹ̀kọ́ ti ń gbára dálẹ̀ àdóhùn lọ́pa dáhùn fi láyé bí àwọn kódà ikú yóò du ẹnìkan bíi lágbájá tẹ́sí ọlọ́wọ́ wa tu àṣírí ń jọ ọ̀gbẹ́ǹde òkùnkẹ́ fún àwọn lọ́ọ̀yà tọ́ta ń tọ́lọ́ wọ́n máa bá yín sọ òótọ́ di rọ́ wọ́n sọ̀rọ̀ di òótọ́ máa yín lọ ẹ̀wọ̀n kókò sáyè fún rọ́ńdọ̀ ọ̀gbẹ́ǹde àlùfíà àwọn ọmọ ìyá Yusuf ṣètò nílò wọn o wọ́n ń dámọ̀ràn láàrin ara wọn ní ọkọ̀ jòló Yusuf àwọn ẹ̀tọ́ rọ̀ ọ̀rọ̀ bọ́ pápá méjì ni nínú pápá àbí ká tẹ ẹ̀rọ tọ́nù ká tọ́nù síbi kan. sáyìlá èèyàn bìtì ẹni ẹ̀pá ẹlòmíì tún dámọ̀ràn ẹjẹ́ agbábi kankan tọ́nù sí. yọ̀kùlù lẹ́kùn wọ́jọ́ hó ẹbí kan ojú bàbá yín yóò fi lè yóò fi lè wálẹ̀ láti rí yín ojú rẹ̀ tó wà lókè kankan Yusufu Yusufu Yusufu ojú ọ̀wà rẹ̀ àbáwọn ọmọ mi nà fún wa. subhana ọwọ́ kẹ̀kẹ́ lè rí àǹfààní ilé wa fi pa tọ́ wàtàkùnù mẹ́gàdì qawman salihin tẹ́ ẹ bá ti pa abẹ́ sọ́nù ojú bàbá yóò lè wálẹ̀ yóò rẹ̀ náà nígbà tó bá nìkan lẹ́ bá sẹ́kù nígbà tí ọ̀bá rí má ẹ̀yin ó nítorí pé tó ọmọ tá a fẹ́ràn ọ̀gá ti sí tòsí ẹni ọmọ tá a fẹ́ràn náà bọ́ ọmọ eléyìí lè rò tiwọn o wọn ní àwọn ò lè rí ìgbẹ́ yìí mú kúrò lọ́kàn bàbá àwọn ẹ bá sọ́ọ̀rì àbí kẹ́ ẹ pa Yusufa àbí kẹ́ ẹ ti ẹ̀ sọ́nù kẹ́ ẹ sọ́nù síbi kan tí wọ́n máa wá tí wọ́n ní rí ẹ sì mọ̀ pé Sahara ilẹ̀ asálẹ̀ pọ̀ láàrin sàárà tí wọ́n sọ ìyànà títà pé ibẹ̀ ló kù àwọn sọ ọ́nù síbẹ̀ ńgbà bàbá yín ọba ti rí ọmọ tó fẹ́ràn má ẹ̀yin tí náà yọ ka yín ma nígbà yìí wọn ò sọ fáwọn oṣù bá o wọn ò sọ jáde wà ní pé kó rí tù bá tù bá ẹ̀yin ọmọ wa ti dáadáa bàbá yín ọmọ ọgbà ẹ̀yin lè sọmọ ọlọ́run kọ́lọ́ ti kọ́ ti yusufu ni ẹ̀ sì ní jẹ́wọ́ ẹ̀ ní jẹ́wọ́ tọ́ báyìí ni wọ́n ń pèsè pèrò kọ́ọ̀lẹ́ kọ́ọ̀ ìlú mẹ́nu hàn ọ̀kan nínú wọn òun bá yanu wọ́n lẹ́ni tó yanu sọ̀rọ̀ yìí òun làgbà láàrin wọn wọ́n lórúkọ rẹ̀ ń jẹ́ rọ̀ òbí. rọ̀wùbí nígbà táwọn kan tí wọ́n ní Yahuda ìlàgbà wọn pọ̀ lọ́sọ̀rọ̀ àwọn kan ní rọ̀wùbílù ìlànà sọ̀sọ̀rọ̀ àwọn kẹta wọ́n ní rárá kìí ṣe Yahuda kìí ṣe wọ́n ní yẹn ẹ ọ̀rọ̀ yóò lé tó bá gbogbo gbogbo ala kórìíra rẹ̀ àwọn máa ń dàbí tipa púpọ̀ ẹ mẹ́jọ apá o ẹ mẹ́jọ apá lọ pa ọlọ́mọ ìyá wa náà bí bàbá wa kan náà ẹ mẹ́jọ apá ṣùgbọ́n torí ọlọ́run bá fi ti eléyìí lẹ́nu kó dá wọn mọ́ràn tó ń gbà wọlé tó táwọn ọmọ pa. nítorí pé ndọ́nà fẹ́ lu ànábì Yusuf àfọ̀ yóò lò fún náà àwọn náà gbogbo wọn gbà fáwọn nípa tọ kó láti àjẹ kó láti àjẹ ó ní nǹkan táwọn á ṣe fún ni pé. وألقوه في غيابة الجب فقد يجاسس kànga ìyẹjọ ọsì wọn ni wọn pè láwọn kànga kànga yọ kẹlẹ lórí ẹsẹrọ àkàn wà tó ń sọ yìí pé tó ń sọ pé gbàyà bá wọ́n sọ pé gbàyà bá tẹ̀jọ́ wá ibẹ̀ tẹ̀jọ́ wá ibẹ̀ tẹ̀jọ́ ẹjọ sọ sí kànga ṣùgbọ́n ń dámọ̀ràn bá àwọn ni ẹjọ sọ sí sódà tọrọ rẹ ó fi wọlé wọ́n fi gbà pé ká má pa á àwọn kankan ní ẹja kan sí tẹ̀wọ́n káwọn kan àwọn kankan àwọn èèyàn mélòó wá lò ebe èèyàn kan ní àwọn gbàgbé gbogbo ẹja kọ káwọn kankan òkè ọsùnmọ́ kọ́lé kó àjọ awẹ́lẹ́wẹ́lẹ́ bó lórí rẹ̀ síbi kan bóyá pa àti aṣọ síbi kan ha nígbà tó bá kankan sọ sí kankan bí àgọ́ ọ̀gbá mi àwọn àmàjà pa àrẹ àmàjò rẹ̀ ẹ bá ti sọ kankan báyìí lọ́sọ̀ fún wọn ó ní kankan ní ẹja kọ sí àwọn náà gbá wọlé ebi nǹkan tá a kàn fẹ́ rí mú náà ní kíkí bàbá wọn mọ̀ ọ̀rọ̀ ọmọ ìmọ̀ ká sọ ọ́nù káwa náà gbàgbé rẹ̀ bí ọba kúdánù kọ́ lọ kúdánù rẹ̀ kó sáà máa ṣe pa lọ́wọ́ nù kú ẹ̀ ókè ẹ̀ gbọ́ kàkà ẹ̀ lọ́wọ́ nù kú ẹ̀ ẹ̀ ráwọn ṣe ẹ̀ rí ẹ̀yin ló ṣe ṣe ká sọ ẹ̀yin náà sí kàkà ká já sí bá lọ́wọ́ nù kú yín yàtọ̀kọ̀tò bá àwọn sẹ̀yẹ́rọ wọ́n ní oníjà ìwádìí ká sọ sí kàkà apá kan nínú àwọn arìnrìn àwọn ni wọ́n padà wá gbé àwọn ni wọ́n padà wá rí mú wọ́n rí ni wọ́n rí gbé à bóòlù ó ti mà bẹ́ẹ̀ torí pé ti mà kójú ọ̀nà àwọn arìnrìn àjò làwọn lọ sọ sí kàkà tó bá wà ń bẹ̀ arìnrìn àjò tó ti rìnrìn àjò nílẹ̀ asálẹ̀ lóòrèkóòrè wọn àwọn bùkátà káwọn pọnmi mu káwọn pọnmi mu kódà bómi ọba sínú kàga ẹ wá tó yẹ kàga wájú wò báyà lè rómi nù òun náà wọ́n lè dá yìí máa àwọn ẹni tí wọ́n ti gbá ti rù ní ìsìnkú àwọn sábẹ́ lọ sí Europe àwọn ló lè dá àmà lọ bí wọ́n lè rè kó sí interview pẹ̀lú wọn wákàtí mẹ́ta péré yóò sọ tójú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sà láti Nàìjíríà lè wọ́n lè gba kòtùà wọ́n bọ́ sí ìléèlà wọ́n bọ́ sí Niger Republic báwọn táwọn wọ́n náà táwọn òbí tètè òkun ní Nàìjíríà ti tó àwọn ìyá pọ̀. àti kò sí ìríyà ọmọ ọmọ ọmọ ọmọ àyà lórí tó ń ké ọwọ́ àbí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá nígbà tó bá kú ọ̀dà bàbá nínú ilé sọ yẹn ilé ó lọ ó lọ kò ní kó kú nínú sahara burúkú nígbà tó bá wọ sahara tí ó àwọn ni bá débi ó lè tóbi dáàbò sí ládé yìí kò sí kó mọ́ kò sí sómi àkàràmọ̀ fún mi lọ àwọn èèyàn máa wá wómi sọ́ọ̀tún wọ́n máa wómi sósì yóò tètè kẹ́ ẹ máa tọ́ nu kẹ́ẹ̀kì kẹ́ẹ̀kì omi ọ̀wá di kẹ́ẹ̀kì ìtọ̀ yóò tún wá di kẹ́ ẹ máa sọ́tọ̀ mu kọ́mọ́bà àtẹ́mọ́wá dọ́ ta ìlà ìlọ́wọ́ abẹ́rẹ́ ọdún ìbò yẹ̀yẹ́ ìlànà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gánà tọ́mọ nàìjíríà fi ti nẹ̀mí ara rẹ̀ ẹ̀yin ò ní dá ma ó lè wẹ bá jáde ẹni tó ti jáde yìí ló lè máa sọ gbogbo eléyìí àmọ́ wọ jáde sẹbi kọlọ wọn ah nàìjíríà ní yàtò tó sí ah sẹbi bá gbọ́dọ̀ rọ ó bá ẹ ó bá sì ó fi gbádùn lé ọkọ ọnu yàrá wàá gbà wọlá ìkọlà kó ti pé England lọlọ ìlú òsì yẹn kó ti pé Italy lọlọ ìlú òsì yẹn wàá gbà ẹni tó bá tọ̀hún ló lè máa dé mọ̀ sọ fún ẹ ìlú òsì ọ̀ kó kọ́ ọkọ̀ náà kó ó tó mú tó mú tó mú ṣeré bi dáwù tó bá dé England kò ní just give me a couple of cups àwọn ọmọ yìí àwọn ọmọ yìí jọjà lè lápò ẹ ìlú òṣìṣẹ́ ibẹ̀ náà láwa la fẹ́ lọ ẹ yẹ ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà tí wọ́n bá wá rìnrìn àjò nù Sahara yẹn kankan kankan pé ọlọ́run ọmọ ọdún tó ti gbẹ nínú Nàìjíríà yẹn tẹ bá pọ́ sí Algeria náà tẹ pọ́ sínú Libya nínú Sahara burúkú Sahara rọ̀bẹ̀rẹ̀ káyì tẹ́lifí kọ́tà áfíríkà yìí kọ́tà gbogbo ilẹ̀ áfíríkà yìí ni àwọn sahara tó lọ. so tẹ́lifí wá rí kàkà tó bá wá wò ó omi wà ń bẹ omi ò sí bẹ gbogbo àwọn eléyìí wọn máa ti wò ni torí pé tí ó padà sọ wá tẹni tí mú tọ kákúkú kónú kàkà ká lọ pọn ní wá. so bẹ́ẹ̀ ni ẹni tí bá ti rìnrìn àjò nù sahara ìdí nù kí ẹ ti pé arákùnrin yìí rí tọ́pamọ́ so ó ní ẹjẹ sọ sínú kànga apá kan nínú àwọn arìnrìnàjò náà padà gbé lọ àwọn náà padà ti gbé nítorí pé ní kírìn àjò nù sahara kí n kò ká tó ní kókó tó lè rí lọ́dọ̀ ní kírìn àjò yẹn ni kókó gbé àkùkọ ọrùn àpò tó dẹ́ pé awọ ẹran wọn fi ṣe kò sí kankan ká máa kó sínú rà bómi yóò sì máa sọ omi yẹn mú mi olóòtú máa wá wómi tó fèrè pléte omi tó mu yóò máa wómi tó fèrè pléte omi tó mu torí pé bí sọ wàá nù rẹ gọ́mẹ̀lẹ́ kó kù rẹ ní ọ̀padà wá bá. tó tí arìnrìn àjò bá ti wá kí dóró wọn bọ́nù gàgà wọn wò ó lómi wà bí àgbọ̀mù òsín bẹ̀ fèdí nù tó fi ní ẹjọ́ fọ́ọ̀mù gàgà apá kan nínú àwọn arìnrìnàjò náà padà wá jí gbé náà anábì wọn máa sọ sínú gàgà o wọn sọ sínú gàgà nkutu fàáyé dẹ́gbà nìkan ti kọ̀ọ̀gá ni ẹja sọ sí kọ̀ọ̀gá ni ẹja sọ sí kíkọ́ àlùkò sunmi tọ́ àwọn rò bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ti tètè tó tiẹ̀ nítorí pé orí ibú olórí ibú kọ̀ọ̀rọ̀ oríire ọmọ olóríire ìsorí ibú ọmọ olórí ibú kọ̀ọ̀rọ̀ oríire ọmọ olóríire ó lè lọ sílẹ̀ lórí gbogbo èèyàn láyé yìí.

wọ́n sọ̀rọ̀ alẹ́ wọ́n kàtí gbé ọkà kalẹ̀ àtọ́bẹ̀ ẹ̀fọ́ wọ́n ti ń kó jẹ bóyá bóyá tó máa ń sì láyé ló ń kó jẹ bàkà ọgbọ́dọ̀ máa ronú torí kí ẹni tí ń bínú rẹ yọ mọ̀ wá bí kó kú náà nà ó torí ẹ̀ ló ti jẹ́ pé kólórí ikú bá ń sórí ikú kọ̀ọ̀rún lóríire ọmọ oríire tiẹ̀ náà ló sì ọkẹ̀lẹ̀ jẹ́ gbámi wo lè ṣẹlẹ̀ sí ọgbà kan irú ìtọ́ ṣẹlẹ̀ sánàbí Yusuf àrèjì ṣẹlẹ̀ àwọn èèyàn yìí wọ́n ń láì gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá nítorí pé ọmọ tí bàbá rẹ̀ fẹ́ràn ni ẹ̀mí bàbá kó lẹ́sẹ̀ mẹ́mí bàbá lọ láì gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá wọn abẹ́rẹ́ sí ní rò agbọ́dọ̀ bá bàbá yìí sọ̀rọ̀ fẹ́ràn pé abẹ́ gbà lọ́wọ́ rẹ̀ náà òsì ní dé gbà rọrùn ojúbọ̀rọ̀ kan ni wọ́n fi gbọmọ lọ́wọ́ ìkúrọ́ tó ọ ó ní wọ bàbá ọ̀rọ̀ kan la fẹ́ máa ń sọ. ما لك لا تأمنا على يوسف ادري لا لم يوسف ولا توا ẹ̀kọ́ dára ni wá ẹ̀sìn yusuf lẹ̀ fún wa wọ́n tẹ̀lé wa lọ sóko wà iná lóhùn wọ́n bá ti tẹ̀lé wa lọ́kọ́ ẹ̀ máa wọ nǹkan ọ̀pọ̀lọpọ̀ à ń mójútó à ń mójútó àníjẹ́ nǹkan ṣe àníjẹ́ nǹkan ṣe àbí bàbá ọ̀gbọ́n àníjẹ́ nǹkan ṣe kí bàbá tó dá àwọn tó sọ lé ọ̀rùsẹ̀lòhò mẹ́rànlá ọ̀dẹ́n ọ̀la ni ẹ̀mẹ́jọ ọ̀pọ̀tunla ẹjọ́ tẹ̀lé wa lọ́la bá ń bá ti lọ tẹ̀lé wa ó nù ọgbọ́n kọ́má jáde òjò ọgbọ́n bíi tiwa ọ̀la ni ọba wa jáde yàrá yàrá wọ̀yẹ́lá yóò máa ṣeré yóò máa fò pọ́npọ́npọ́n láàrin wa nínú kìrọ́ àkàn lọ́rọ̀dá wàlẹ́lá àdó máa fò pọ́npọ́n pẹ̀lú rẹ̀ àdó máa ṣeré wà ní nàlẹ́ hùwà lẹ́hàbíhùn àti pé dájúdájú afọlọ́ọ̀kúra á sọ àníjẹ́ ìkóse bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe máa sọ náà wọ́n fi dáadáa gbọmọ lọ́dọ̀ rẹ ńgbà ọba ya wọn bá láwọn ọ̀rọ̀ mọ́mọ́ inú wọn ti pa lóore o wọ́n ní al-abujalla al-abujalla wal-ikhwatu wọ́n ní baba jalla baba ló ti ṣe àtúpọ̀ ọmọ wáyé o àmọ́ àwọn ọmọ ẹ̀yọ́ ọmọ sàlùlà àwọn onídìkọ́ ọmọ ọlọ́mọ bàbá lọ́wọ́ olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ nísìnyí ẹ̀yin lẹ́sẹ̀ wàhálà tẹ̀bi kan tẹ̀bi kan ọmọ yín wáyé nígbà tó ọmọ tẹ́ bí yìí tó náà bá ti di pé ó láwọn bọ̀dá níwájú kí làwọn bọ̀dá máa fojú àbúrò rí ìlúkulù ni tí wọn náà máa tó fojú àbúrò rẹ rí tọ́mọ àwọn lọ tí ọmọ mi ọmọ mi kò fè kí ló dé kí ló ṣẹlẹ̀ ah irú mi àti kọ́rù ẹ̀ fífọ́ mọ́kọ́rù ah, ìwọ wo mélòó ni wọ́n náà mélòó ni wọ́n náà tó fi dẹni tó ní irú pẹ̀lú rẹ̀ subhanallah ẹ̀ẹ́dì ọ̀pọ̀lọpọ̀ ni tí wọ́n dá méjì bọ́dá rẹ̀ lọ́dá méjì rẹ̀ wàláì lómi bọ́dá rẹ̀ lọ́sọ̀dá fọ́jú olójú kan ẹlòmí bọ́dá rẹ̀ lọ́sọ̀dá rọ ẹlòmí bọ́dá rẹ̀ lọ́sọ̀dá ẹni tí ń gbé ọgbẹ́ burúkú káyé ẹ sì rán àwọn bàbá bàbá ó náà wọ́n tilẹ̀ fún bàbá mi ilé wọn látàrí ìbànújẹ́ ẹni tó wá sọ àbúrò dà wọ́n sọ pé abujalla wal-ikhwatu sallabu àwọn ọmọ ẹ̀yà ní gba ní gbọ́ ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ lóòótọ́ ọ̀dà kéèyàn níbọ̀dà ọ̀dà kéèyàn láǹdì ṣùgbọ́n kọ̀dá kéèyàn máa kọ́ má lẹ̀ fún ẹ má kọ́ má lẹ̀ fún ọ̀dà náà ni lẹ́yìn tẹ́ dàgbà tán tí bàbá yín náà ti kú táwọn ẹ̀yà ayé náà tó kù ta ló tó kù tó fojú eré ìmọ̀ náà ni ìbá àwọn bọ̀dá ayé náà àbí ìta àwọn bọ̀dá ayé ìbá àwọn bọ̀dá náà yóò tún máa tètè bàbá yóò tún máa halẹ̀ àwọn akẹ́kẹ́ bíi bàbá tó fẹ́ fún ọdún kéèké ó sì bàbá mi bọ̀dá mi bàbá dání. mo rò pé yé wa ẹni tí yọmọ fọwọ́ dàlẹ̀ so wọ́n mọ̀ wá sí ọ pàápàá jùlọ tó lọ́nba lọ bọ̀ ọ́ láti rí bí kú fèdínù wọn fẹẹ gbọ ọmọ kúrò lọ́dọ̀ ọlọmọ ńgbọ bá wá yá wọn gbọn rẹ kú kúrọọkù wọn gbọn rẹ jù wọn mọ wá sunkún àsundá wọn làwọn sọ sáńbẹ yìí kẹ ẹ kóra torí ẹkú pẹ tí bá ti ń kóra láìsẹ kí wọn sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ gbogbo rẹ kóra sí sẹwọn kan ti kóra lẹ́ẹ̀mejì ń bì wọn ni wọn ìnà lẹkú lẹnà dájúdájú àwa yìí pàpẹ Ọlọ́run ọba kóra. àbùtùtù sẹ́mi kó wọ́n tọrọ búra ẹ máa kí ètò gbogbo ẹjọ́ jàmbá yín láyé ìbúra ní ọ̀mọ́ ní òbíra yín mú. nísìnyí sẹ́wọ̀n láìka láì àbẹ́ẹ̀ ti gbọ́rù rẹ̀ rí ni. Ah, ẹdún wọlé ẹ̀sẹ̀ láì ẹ̀sọ́ jàmbá yín. Ah, ah, ẹdún wọlé lẹ́ẹ̀kejì wọ́n ni wọ́n iná lẹ́hu ní àfihàn àdúgbọ́lọ̀ kura àtẹ. gbogbo tí wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ wọ́n sọ pé kéèkì ìbúra ọ̀pọ̀ nù ọ̀rọ̀ láì jẹ́ pé ẹ̀tọ́ ọ̀rọ̀ kó búra yóò máa búra. àwọn èèyàn yìí nígbà tó ń sọ bẹ́ẹ̀ bàbá náà gbọ́n ọgbọ́n ọmọdé táwọn gbọ́n àgbàlagbà ni bàbá gbọ́n. ọ̀rẹ́ ìní ìlànà zónú ní ẹ̀ńtàzàrọ̀bù bẹ́ẹ̀. ọ̀ dọ́gba mi lọ́kàn jẹ́ o kíkíkẹ́ mú Yusuf kẹ́ ń lọ kọjá pàdọ̀ la ọ̀rábọ̀ mọ́ kó láti ṣe ọ̀tákọ́ ló mú lọ tá a fi rábọ̀ rẹ̀ mọ́ táwa fa àwọn ọba àtẹjọ́ sí ìmọ̀ ọmọdéjáde ọba fọmọ sí ma lọ ma lọ dàárọ̀ náà fi di pé pátákó rongodo bàbá àtàwọn tó tún wá wà pé ọkùnrin ní gbogbo wọn kò tóbi láàrin wọn tóbi wá jẹ́ pé ọmọkùnrin ọmọkùnrin ọmọkùnrin náà lọ bẹ lọ bí obìnrin kan ó ń pe olóhùn lóyún òun kọ́kọ́ fẹ́ máa dúrà olówó ṣe tọmọ ó di méjì inú òun tọ́ba di méjì tí méjèèjì wọn dọ̀pin ẹ̀rí ká pè mí. olóògbé tó bá jẹ́ mẹ́rin lọ́lọ́wọ́ kọ̀ọ̀kan wọ́n sì ń tọrọ méjì ó ti wọ pé kò ní jọ ẹ̀yọ̀kan lọ. ọ̀dà ẹlẹ́ẹ̀kejì wọ́n jọ pé ọkùnrin máa dè ọkùnrin olójú kónkó kónkó bẹ́ẹ̀ pé àkọ́kọ́ náà sànù wa ọ̀wá ní ẹkún ọ̀dà jọ̀kìn ọkùnrin wo ló máa ń rọ̀ à lè bàjẹ́ ìdí kólékólé là á bọ̀ wọn nítorí pé àwọn ẹ̀rí ó lé pọ̀ tọ́. tọ́ba pé obìnrin bá ń bẹ láàrin àwọn ọmọ àwọn ọmọ mẹ́wàá àbọ̀ àwọn ọmọ àwọn ọmọ mẹ́wàá tó fẹ́ dẹ́sẹ̀ wọn tóbi bá ń bẹ láàrin yóò ti tú wọn fún àbúrò mi tú wọn fún báàmì ẹmọ pẹ̀lú mi lẹ́tí gbọ́ àwọn ọmọ ọ̀dá mi ń pète tó ń pète pèrò kan ọlọ́mọdé ọdẹ o tọ ẹ dákun ẹ má pè wọn sọ o sọ̀rọ̀ ká àṣírí yẹn ó ti tú tó ó fi ẹ̀sùn wá sọ fún bàbá rẹ̀ yóò tóbi ìbá tán lágbólé ẹ para yín kábẹ ní o àwọn ìwà àtibọ̀dá rẹ àtibọ̀dá rẹ halẹ̀ mọ́ tó tiri kó ti ga tó egun jẹ fún wa nípa ti tiẹ̀ lọ ọsọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ ẹnìkan ò lè máa ha mẹ́nìkan á nílẹ̀ sọ lónà bá rọ́jú ọ pé èmi náà nà bá ibà wọ́n kà sí ọ ní tó fi ọ hàn wàrà sẹ́mà kó tó di kọ́ ńlọ ọmọ ẹlẹ́ pé kí ni wà táwọn ta àpọ́nlé má là rẹ̀ eléyìí túmọ̀ sí pé tóbi máa ń gbé láàrin wọn wọ̀ bá ti dà wọ́ bàbá wa lẹ́rù ń bà mí kẹ́ ẹ mọ̀ wá mú lọ kọ́jọ́ pé lílọ rẹ̀ láàrin àràbọ̀ rẹ̀ wọ ọ̀kọ́ bu ẹ̀yẹ kò lè wọ ẹ̀ ẹ̀rù sì ń bà mí kí kòkò ọmọ jẹ wà á ń tún àánú wọ́ọ̀kẹ́lò nígbà táyọ̀ ní fura ìbọn ọmọdé lò ó lè ti ṣeré jìnnà níbi tí kòkò ti ra mọ́ ẹ̀yọ̀ sì ní fura ọ̀rọ̀ tí bàbá wa sọ làwọn á ti bí bàbá náà ti sọ pẹ́lú kó tí kò kọ́ mẹ́lì ẹ̀ kò sí ìkàkà tó ṣe jù pé ìkòkò náà lọ jẹ́ àbá àbí ẹni ràn pọ̀. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé àwọn olùmọ̀ nípa tẹ̀síìrì kí ló dé tó fi jẹ́ ìkòkò ni àkókò sọ àlẹ́ ìlú sẹ̀rẹ̀ wọ́n nítorí kí ó tó di bá ọmọ yìí wá béèrè bàbá yìí ti lálàá rí pé ìkòkò ń jẹ Yusuf. bẹ́ẹ̀ àmì tọ́lọ́ ń sì fún ni pé àlá ntọ́ba rí máa tẹ̀ bọ́ba ti rọ náà ni ló fi sọ pé rúmbà kọ́mọ̀tì ẹ̀ pébi dálọ́ ọ̀sẹ̀ sínú torí ẹ̀ ló fi sọ pé rúmbà òun kíkò kọ́ ọmọdé wọ́n lé lẹ́yìn náà tó ń bẹ́ẹ̀ náà àmì tó fi hàn kọ́ ọmọdé kékeré nígbà rẹ̀ nítorí pé koko yẹn bó ti ṣe jẹ́ ẹranko àbíjà tó bá bá gbàlagbà ni wò bí dáa tó bá jẹ́ koko kì í sẹ́kùn o tó bá jẹ́ kòkò kéńté kìíní o mo yé wa àtòlùkọ àwọn eléyà kò sí tọ́ka wọn ẹ àgbàlagbà tọmọdé gbogbo wọn lóńdó ní lóṣù táwọn eléyà àmọ́ kòkò àbà wọ́n ti tó ṣe kókó ni wọ́n náà mú tó ń tọ́ tó tó tọ́ wọn náà fi eléyìí dúró eléyìí lò abóde ẹ̀ ní kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ máa bọ̀ bí ti fúlàní máa bọ̀ ọba náwó alẹ́ ló ṣe yín kankan kò tó náwó ọ̀nà òtúlẹ̀ tó bá jẹ́ kòkò wọ́n ní nígbà tó ti sọ ike mọ̀ ń bẹ̀rù bí kòkò ọmọ ìjẹ́ ó ti tọ́ka sí pé ńgbà náà ànábì yóò fara ìsọlá wà rẹ̀ ètò bá dá gbàlagbà à wọ́n tó fojú ara wọn rí ìmọ̀lẹ̀ pẹ̀lú kò tọ́ bọ́ọ̀lù ẹ mọ̀ pé akóbára ẹ̀yí ara wọn kọ́lọ́ńdà kókó máa ti sọ sọ wa ẹni tó fẹ́ fa burú sí ọ kò ní yà kò ní yà dípò kó ti gbọ́rọ̀ bàbá yìí wọn ní ṣètọ́nù lọ́fẹ́ lu àwọn àwọn tẹ̀ dúpẹ́ ọ̀rọ̀ tí bàbá àwọn sọ àwọn rọ́nà bẹ̀ wọ́n ní wọ bàbá wa lẹ́yìn àgọ́lẹ̀ ó ṣe èkó wọn àlọ́ ọ̀ṣùnà tí ìkókó bá fi lè lọ́ọ́ ti ọmọ yìí táwa ti tẹ́tẹ́ máa tá a tó báyìí iná iná ńlá kọ́ ọ́ ti rò ó ajẹ́ pé àwa ẹ̀yọ́ dájú ọpọlọ́ ń búra pa àtẹ̀yìn òfò ni wọ́n pé tí kòkó bá fi lè jẹ́ máa ń lu àyè lọ́wọ́ á abẹ́lé òkú ni. àwọn náà ti dájọ́ lè ra ọ̀rọ̀ gbogbo ẹ̀ kí bàbá yọ̀ ọ̀tá lè gbà ní. lẹ́yìn ìgbà tí wọ́n sáá ń da bàbá náà mú títí títí tó ní bá wú tẹ́lẹ̀ yẹn sọ bàbá padà fi Yusuf lẹ̀. nígbà tí bàbá yìí wá fi Yusuf lẹ̀ fún kí ni tọ́ tẹ̀lé ẹ̀jẹ̀ ká dúró ń bì lónìí. ẹ̀rí pé ọ̀ṣẹ̀tọ̀ ń tẹ̀lé àṣetán lè tẹ́rí yẹn gbogbo bí tí nǹkan bá ti dáhùn máa fẹ́ bá bẹ̀ jẹ́ ètò pàtàkì ti ní pé mẹ́jọ jẹ́ pé ọ̀dọ̀ rẹ ní ṣetán wọnú fámìlì torí pé ẹnìkan náà tó bá ti rí ọ̀dọ̀ àti rí ìbẹ̀rẹ̀ rí ọba yín dé torí ẹ lọ́rọ̀ tí ò tó nǹkan ẹ dákun ẹ má pẹ̀lú ẹ dákun ẹ má gbà ṣètọ́ni láyè nítorí pé ṣètọ́ni fẹ́ lu ẹnìkan nu yín tó yẹ pé yóò ní ọ̀rọ̀ yóò wò ní gbà ẹnì kejì tí wọ́n bá ti dúró tó onílàlá gbọ́ngàdọ̀ ní gbà á rẹ̀ nìkan tó tún wá sọ̀pọ̀ tẹ̀ á tún rẹ̀ nìkan tó wá sọ̀pọ̀ tẹ̀ ní ọ̀bàdì tó fámìlì fún méjì torí ẹ dójú ti àṣetọ́n ẹ mẹ́sẹ̀ gbọ́ fún tó bá rẹ̀ kẹ́ ẹ ṣọ̀kan kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín wàláhì ó péjú kókó dábìlì lọ kásọ kàkà má ra nǹkan ní kankan sí ra wa ọ̀sán ju ká yẹlẹyẹlẹ lọ ká máa wá burú fúnra wa kéèyàn ọjọ́ ẹni tí ògbà ṣetán láyè ó nínú ìgbésí ayé ṣetán kò sí ń pẹ̀lú pé bàbá kan náà màmá kan náà kò sì sí pẹ̀lú pé bàbá kan náà lọ́jọ́ àbí kò sí pẹ̀lú pé ìbí kan òun kà fẹ́ àwọn èèyàn nígbà tó bá dàrí irú tán òun àtàkété yóò máa dùnnú. kọ́mẹ́tẹ́lì ṣẹ́tọ́n إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين ọlọ́run nígbà bí àpèjúwe ṣètọ́nù nígbà tó bá sọ fún yẹn pé ṣèkèfèrí sọlọ tẹ bá fi ṣe ṣèkèfèrí pẹ́rín yóò wá takété yóò sábà kó tó bẹ̀rù ọlọ́mọba yìí ó ti dàrú ó ti bàjẹ́ ẹ ká lo àǹfààní oṣù rọmọbọ́n tá a wà ń bẹ̀ yìí tọ́jú oṣù àpálẹ́ oṣù tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ́mọ ń bọ́kùn náà kúrò lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹrú ẹ̀ tẹ́ ẹ fún ọwọ́ náà ní o áwọ̀ èdè òyédè tó lè máa bẹ láàrin wa àtàwọn ọmọ ẹ̀yà àti àwọn mẹ̀lẹ́bí wa nínú fámìlì wa ìjà dáadáa láti ìgbà yóò ti tó àbúrò rẹ ò bọ ọtí mọ́ àwọn ẹ̀gbọ́n rẹ ò bọ ọtí mọ́ ìwọ dúró lọ́tọ̀ bàbá rẹ dúró lọ́tọ̀ ìyá rẹ náà dúró lọ́tọ̀ lórí kíra fẹ́ tà mẹ̀lẹ́bí wa ti dàkúdà ẹ jẹ́ ká lo àǹfààní yìí ká tán àárín ara wa sí ètò àná lọ́ba wa jẹ́ débẹ̀ òun lọ́ta ti wá rú débẹ̀ kò sí ń ta ti dé mẹ́nìtì ẹ jẹ́ ká ti àtúnṣe lọ́nà tó yẹ kí olórí ikú rẹ̀ bá tún dé kò ní rí wa gbèsè má ọlọ́run ọba kó ti àtúnṣe ti ń bẹ láàrin wa ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ kó jẹ́ kí ìmálẹ̀ àti ìmọ̀nà alukur'ani kò sí wá láǹfààní àtúnṣe àsìkò yìí tó wá létí wípé a ní ètò kan tó ń ṣe ní rédíò adílété ilé iṣẹ́ ẹrú ọlọ́run ọba kan tó kó owó rẹ̀ kalẹ̀ ó sì ní ohun ọ̀fẹ́kẹ́ nìkan kan dó mà eléyìí tí wọ́n máa wáyé gbogbo ojoojúmọ́ nínú oṣù rọ̀mọ́bọ́nà yìí fún ọ̀gbẹ́jọ́ tá a pè ní hajjul kitabi wa sunna ìmànà alukur'ani àti sunna eléyìí tí wọ́n ní kó máa wáyé láago méje àbọ̀ sí aago mẹ́jọ méje àbọ̀ lẹ́yìn gbàtà sínú sáńtì kálukú ti darí mọ́tíláṣí kó tó tarawih sáago mẹ́jọ bẹ́ẹ̀ náà la ní ètò lórí parrot fm tó ń dá lórí oden wabushra eléyìí tó wọn máa wáyé bóyá aago mẹ́sàn-án àbọ̀ sí aago mẹ́wàá àbọ̀ aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ kò wa wọn lọ aago mẹ́sàn-án àbọ̀ sí mẹ́wàá ni wọn máa wáyé kọlọ̀ wọn bá wa àwọn ẹrú ọlọ́run tí wọ́n fi náà nítorí kẹ́sì islam kò lè lọ síwájú kọ́ má dùn wọn ládàá rẹ̀ san olóore ọba ọlọ́run kó kọ́ wọn láti rí débi kí wọn ò ní máa bí táwọn ti mọ owó yẹn. àwa náà tá a wá jẹ́ ọ̀lẹ dáàtì máa ti kan náà nínú rẹ̀ ọlọ́run bá wà náà sí ọlọ́run kó fún wa ń dáadáa sí ọlọ́run bá kó sèmi pẹ̀lú iná màlìjẹ́nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك